وعن عثمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يصلي لحيته في الوضوء أخرجه الترمذي وصححه ابن وعن عبد الله بن زيد قال إن النبي صلى الله عليه وسلم سقي بثلثي خبز فجعل يكتب ذراعيه أخرجه أحمد وصححه ابن وعن عبد الله بن زيد قال إن النبي صلى الله عليه وسلم أتي بكل شيء فجعل يسلك ذراعيه أخرجه أحمد وصححه ابن خزيمة وعن عثمان رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير àbẹ̀lọ́wọ̀ bá ọba láàánú jùlọ ẹni tó jẹ́ sí pé ó náà ni alam orúkọ ẹni abẹ́ kó ṣe mímọ̀ tí ó sàǹfààní fún wa láyé tí ó sì tún wúlò fún wa ní alkiyama tó ṣe é fún wa gbogbo ètí ọba tẹ̀ fún wa nínú mọ̀ kó sí ní ìmọ̀ tí albarika tó kún kẹ́kẹ́kẹ́ tí ó wọ inú ẹ̀ kọ́mọ́sí ìmọ̀ta máa gbà kọ́mọ́sí ní àwíjàre léwa lórí jọ́gbìn dàlùkìyàmọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ń bá lọ nínú tíra imamu wa alhafiz ibn hajar rahimahullah tí a sì bá dé bí hadith osman radiyallahu ta'ala anhu tí wọ́n sọ pé anna nabiyya sallallahu alaihi wasallam kana yukhallilu lihiyatahu fil wudu ibi ànábì máa ń ya irùngbọ̀n rẹ̀ nínú àlùwàlá báwo wá ni wọ́n sì máa ń ya irùngbọ̀n yìí èyí yẹ pàtàkì ká mọ̀ ànábì máa ń ya ẹranùgbà nínú àlùwàlá ó yẹ ká mọ̀ pé táìpù ẹranùgbà méjì ni ẹranùgbà tó gba yíyà àti ẹranùgbà tí kò gba yíyà èyí tí ò bá gba yíyà báwo láti ṣàlùwàlá fẹ́ni tó ní ìtọ́dẹ̀ gba yíyà báwo ni ẹni tó ní yóò ṣe yà á tí a mú kọ́mpù lọ sí ilé àlùwàlá ni táwà ayé àkátó sàlùwàlá ìpín àkọ́kọ́ nínú ọgbọ̀n tí kò gba yíyà ìyẹn náà ni ọ̀pọ̀lọpọ̀ ọrùngbọ̀n tí gbogbo agbútágbọ̀n lọ kò gba yíyà tálùwàlà kí láṣẹ sí a ó dami sí tómi ó ti kíni tómi ó dé ìsàlẹ̀ ara tàbá ń sàlùwàlà fẹ́ bọ́ ojú wa a rí pé omi yẹn ó kárí gbogbo ojú wa àti gbogbo bí kí ẹran ti hù tá ń pè ní irùngbọ̀n bí àfá àbábọ́jú ní omi ó dé ìsàlẹ̀ agbọ̀n àbí òní débẹ̀ yóò débẹ̀ ṣùgbọ́ta bá dé irungbọ̀n tó tóbi dáadáa tọ́pọ̀ dáadáa ilé yẹn ni àmọ́ yà báwo wá láti yà kí sí nìdí tá a fi ń yà ìdí tá a fi ń yà irungbọ̀n òun náà ni kí àlùwàlá ó lè bá pé torí pé ààyè tí irungbọ̀n wà yìí ara ibi tá a bá ń bọ́ ojú lọ́wọ́ ni nígbàtọ̀ wájọ́ sí pé irungbọ̀n yìí pọ̀ débi pé bó ti wulẹ̀ kọ́ bọ́jú tó kọ̀ fomi bọ́ tó omi ò ní ráyè dé ibi àgbọ̀n gangan ló fi jẹ́ sí pé àáyà bóòlù anábì tí máa ń yà sallallahu alaihi wasallam wọ́n bu omi lọ́tọ̀ wọ́n wá kìbọ̀ ní ẹ̀rá wọ́n wá kìbọ̀ ní ẹ̀rá wọ́n wá sí báyìí wọ́n wá sí báyìí èyí náà wá kí ọwọ́ bàbá yìí ó rí pé tipátipá ló fi rí kamọ́ irungbọ̀n táà máa fi gínú táà máa fọwọ́ yà nù àlùwàlá nìyẹn gbogbo kọ́ǹpù tí mo ti rí láyé èmi ò rí nítorí nípa tó ka àbò orí kọ̀mùtò nípa tó kẹyìn àlù tí ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ẹnu rẹ̀ á nípa tó ìkẹyìn tó wà ní ẹ̀mbà fi ọ́ sọ fún àwọn ẹ̀kọ́mpù ẹnu rẹ̀ wá nípa tó ìka ọmọ ènìyàn sọmọ̀ pé wọ́n nípa ọ̀sọ́wọ́ rẹ̀ di kọ́mpù nìyẹn èyí tí ẹnu ọ̀ka kọ́mpù bá jẹ̀ nípa báyìí ẹ̀kọ́ ọmọ pé rúntí ẹni fi yà náà ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ tó bẹ́ẹ̀ ìdínú ló fi jẹ́ sí pé ọgbọ̀n táwọn máa ń yà ẹni òrí ń jókòó bá àti jókòó kò sí alẹ́kan alẹ́nìkan tó rẹ̀ ń fún lẹ́gbẹ̀ẹ́ nínú ọ̀dọ̀ wa ń bíbà ìrànràn so nínú gbàyẹn ààyà ààfòmì ìyá kó lè bàjẹ́ sí pé omi ó dé ìsàlẹ̀ rẹ̀ wọ́n wá ní báwo ni wọ́n ṣe yà wọ́n ní ìgbàwó láàmà yà sígbà tá a bá ń sàlùwà láti bíbọ́jú lọ́wọ́ ni àbígbà tá a bá ń pa orí lọ́wọ́ orí nǹkan orí sókè òun bẹ̀rẹ̀ sọmọ pé bíbọ́jú òun ni ó dá wa lójú pé àgbọ̀n tí òun gbọ̀n wà ń bẹ́ẹ̀ la fẹ́ fọ̀ mà bí bọ́ ojú ó yí wa báyìí ṣùgbọ́n lọ́mọ wípé wọ́n láàlè yà ní bàtà wá fẹ́ parí náà torí kíni torí pé kíni torí pé irun lòun náà orí kà ń pa irun orí ni kíni là ń pa wọ́n kà ní fámsà owó bírò owó sì kùn wọ́n fẹ́ túmọ̀ rẹ̀ ó lè sọ pé ẹ pa orí gan ẹ lè pa orí ṣùgbọ́n tọ́wà lára orí ẹ ti kíni lẹ pa ní àfikún ní rògbòsì tó bá yẹ pápá lọ ayà bó ṣe wà ní agbọ́dọ̀ fàríà tó sàlùwàrá ni torí pé ṣáàrù yàtọ̀ sí ráṣù ṣùgbọ́n wọ́n pé ṣáàrù ní ráṣù torí pé ṣáàrù gangan fún ara rẹ̀ olúbulọ́wà orí ráṣù lọ́wà wọ́n ní bàbá fẹ́ pa orí tá a bá sàlùwàrá tá a bọ́jú tán akásùn ọgbà rẹ̀ ká má ti yà a bá parí tán a wà pa irùngbọ̀n náà a fòmí wọnú ìsàlẹ̀ irùngbọ̀n wa náà. wàhálà fi dáadọ́ أن النبي صلى الله عليه وسلم وجد بسلمه فجعل يسلك ذراعيه أخرجه أحمد وصححه ابن خزيمة حديث إليه يا فيصل irú kí ni ànábì máa ń lò sallallahu alaihi wasallam tàbábẹ́ sàlùwàlá yóò sá ní nǹkan tàà lò tàbí ṣe àlùwàlá dídí òsùn omi tàbí sàlùwàlá kò náà ni àdíṣẹ́ lè fẹ́ gbé wá jáde fún wa àti àtúngbọ́dọ̀ mọ́dédé tàbí sàrùwàlá kí tí pàtàkì máa bómi tó ṣe wà ní tó ẹka máa kọ sílẹ̀ àlùwàlá ni pé lo omi míwọ̀n ní ṣẹ̀ta fi ń kọ pé má ṣe rọrí ní ilé àlùwàlá ká sì kọ síbẹ̀ pé lo omi níwọ̀n ní ilé àlùwàlá má fomi ṣòfò má fomi ṣòfò gan àgbá má gán omi lò kárí bá mi gán omi lò lẹ́yẹ ká pè lómi níwọ̀n gan àgbá dáadáa àrẹ́bìn gán omi lò sàlùwàlá ni sallallahu alaihi wasallam wọ́n lè rò pé bọ́bá ti lómi tó ló ti gbà ládá tó bọ́bá ti lómi pọ̀ kọjá lẹ́fù tánà tí ní ká lò tó bẹ́ẹ̀ ló ti gbẹ̀sẹ̀ tó dédé omi tánà bí sísá lọ wàlá náà wọ́n fẹ́ sọ fún àyè hadith abdullahi ibn zayd abdullahi ibn zayd radiyallahu ta'ala anhu wa inna nabiyya sallallahu alayhi wa sallam utiya bi thuluthay muddin faja'ala yadluku dhira'ayhi wọ́n ní wọ́n gbé omi ìlà méjì náà ìlà mẹ́ta muddu wà sallallahu alaihi wasallam ẹ̀kùnwọ́ kan sí ní mood ẹ̀kùnwọ́ omi kan kòtò pure water sáṣẹ̀tì kan tá ń gbé kí àbí olùsọ́wọ́ rẹ̀ kọ́ yẹ́pọ̀ ọwọ́ rẹ̀ gba omi pure water yóò kùn yẹ́ sẹ́kù hápọ̀ omi pure water ẹyọ kan ìtànà bí ti sàlùwàlà kòtò bá sallallahu alaihi wasallam múdù kan gan omi pure water gangan ó ju múdù kan lọ ó ju múdù kan lọ tó ọba tẹ̀sí ẹ̀wọ̀ ọba kó ju múdù kan lọ yóò kùn yóò ti sẹ́kù mẹ́ wọ́n wá ní òlò tó a lè fi omi ní fi wọn ò pé wọ́n wà máa sọ wípé omi ò sí báwọn wọn ti yà wọ́n ń lomi kéékèèké náà ni pé ọ̀dà omi ọ̀dà wọn subhanallah bójú rọ̀ bójú ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn yóò bá sálùwàlà dédé tó fi sálùwàlà rẹ̀ sallallahu alaihi wasallam ìyẹn ti yára pé kìí ṣe bí àwọn omi lọ́fà bọ́ọ̀lù ń ṣe pálásẹ nìyẹn sallallahu alaihi wasallam ìyẹn pé káwọn náà múra sáà nìyẹn káyé lólòkulò ìlú àpà ìlú ẹni tí ọ̀bẹ̀rù ọlọ́run ọba nígbà tí a bá ní ká máa gán mi lò sàlùwàlá tó tára wá fẹ́ fọ aṣọ wá ń kọ́ ṣé òun pé gán gán gán lò kọjá abẹ́lẹ̀ kọjá mẹ́rin ẹ̀yìn tá a fẹ́ ní ká gán mi lò ọwá fẹ́ sáyé ọwá ń lo mílòkulò ẹ̀ ká mà fẹ́ kọ̀nì ó sì ẹ̀sì yíwa yí pé tí ìjọba bá rí sáàrin gbogbo kìíní kan water corporation wọ́n kàn sí omi ẹ̀ndá alẹ́ ní alùkọ́ máa ń lò bó ṣe wù tó bá jẹ́ sí pé bá gbófin kalẹ̀ pé àwọn gbogbo ẹni tó bá lómi nílé ẹ̀ á jà until tí ó fi ṣe tap tó jẹ́ sí pé tó bá ti fọwọ́ sí báyìí lómi ó jáde tó bá ń ti káwọ́ kò ń bẹ̀ kò ní jáde mọ́ sàpáwọn tap kan bẹ báwọn ẹlòmíì ní táàpù tó ń pidán ọ̀yà tẹkinọ́lọ́jì ni táàpù ọba ti fọwọ́ sí dédé tí ó tó nílò lọ́wọ́ rẹ̀ ní ọ̀sẹ̀ sí bá ti gbé kó mi báyìí yóò tàn parẹ́ ẹni kà jáde mọ́ ẹ̀rí tiwa yóò sílẹ̀ ní yáà yóò tó máa rojọ́ àfà bóò ni sẹ́wà dáadáa omi sì ń yóò dánù àlọ́ náà rẹ̀ dẹ̀ ń ṣe yẹn tíjọba bá mójútó àárín yẹn ni wàhálà àǹfààní ó ṣẹlẹ̀ gan púpọ̀ nígbà tá a bá mójútó mi sẹ́mà kò yẹ kẹ́ ká mójútó oúnjẹ ẹni tí òròjú mójútó mi ààrẹ tó mójútó oúnjẹ nípa báyìí dédé tánàbí fi sàlùwàlà ìkan náà ní ọmọ wa fàánàbí ló mú dù sallallahu alaihi wasallam dédé sáṣẹ̀ tí omi pure water ó sì ló ń tí ò tó omi pure water yẹn sólùtẹ́yì mo dìn sólùtẹ́yì mo dìn tútọ̀dù mo dù kan ànábì sàlùwàlà wọ́n á sọ fún Abdullahi bin Zayd wọ́n sọ pé ńgbà tí ń sàlùwàlà yẹn lọ́wọ́ mo wá rí tí ń ṣe nǹkan kan yẹn kí òun mọ́nì tẹ̀ dáadáa mo yẹ́ làbẹ́ nípa fẹ́ máa wò pé bóò ní ó ṣe tọ́ àwò bóò ní ó ṣe tọ́ ọ̀rọ̀ àwọn nǹkan tánà ní bá fọwọ́ kan ìbùkún ti kíni ìbùkún ti débẹ̀ o ìbùkún ti débẹ̀ olóhùn wa ni fàjá àlà yàtí ló kórè zera àìhì mo wá rí tí ń gbó apá rẹ̀ nígbà tí ń fọ̀ lọ́wọ́ ó ń gbó yàtí ló kórè kí kò gbó ọ̀run ra àwọn fọwọ́ ra mọ́ omi ọ̀hún jẹ́ kó mi ọ́ hàn pé àwọn èèyàn pé dálaka ní yorùbá àwọn yorùbá sọ pé gbó ta bá sì lè yẹn gbó nǹkan níbí lọ́dọ̀ wa ní èdè yorùbá lóyún tí mo gbọ́ yé ma bí mo ti gbọ́ yé ma tó òun náà ní wípé tí wọ́n bá lè yẹn gbó nǹkan kí ní ìyẹn ọ̀fẹ́ mọ́ lọ́jọ́ ká ti kíni ká máa gbó ẹ̀yìn sí àwọn dálaka ọ̀fọ̀ dáadáa láàlè wíbà wọn ṣùgbọ́n ó gbó nǹkan tó ti fẹ́ ṣe láàṣẹ kí ni làágbó ah, kí ni wọ́n ń fọ̀ lára ṣé èrí là ń fọ̀ lára ni nípa báyìí ah, wọ́n ní àwọn rítánà bí ń ti ń fọ́ ah, ti ń fọ́ apá rẹ̀ ibi táwọn apá àti ọpẹ́ ta bá fẹ́ sàlùwàlà alẹ́tọ̀ láti kíni láti fọwọ́ wa ara bí táà ń ṣe táà ń fọ́ lọ́wọ́ torí pé táà ń fọ́ gangan nǹkan kan gbọ́dọ̀ ha nǹkan tá ń fọ̀ tí nǹkan kan ọba kọjá ara ń tá ń fọ̀ à ń sìn nù sọmọ bàbọ̀ rẹ̀ ní ìsìn tọ́ ọba fọ̀ tán wọ́n gbé kó sí kí kò sìn ẹlòmíì sin àlùwàlá kò fọ̀ àlùwàlá ẹ̀fẹ́ àgbọ́yé ń pàtàkì fún wa gásàlà ọyàtọ̀ sí masaha ọfọ̀ ọyàtọ̀ sí pé ó sìn àrẹ̀gbẹ́ ó sìn tọba rí dálaka wọ́n fẹ́ gbé pẹ́ lédí ẹ̀ ju ọ̀fọ̀ lásán lọ a lè dami sí nǹkan kápá ń sìn ẹlòmíì tó bá fẹ́ sẹ́ńsẹ̀ yọ gbẹ̀sẹ̀ rárá táàbù báyìí ni tàbí kọ́ má gé wẹ́ẹ̀ tiẹ̀ yọ kàn dami sí ni yọ òkú tó ti kárí òsìn inú yẹn ọlọ́run ò pé ẹ sẹ́ńsẹ̀ ẹ̀yìn ó ní fàkùsù ló wù jú hakan wà ìdí ẹ̀kan wọn sà òbírò ó sì kọ́m wà á rí júlà kọ́m ìrẹ̀lì kààbẹ̀ ẹ̀fọ́ ló pè ń gbòdìdì tí ò ní ẹ̀fọ́ ó ní wọ́n sà ó tó fi jẹ́ sí pé àìsìn àmọ́ fọ oríkì àrò àwọn láàrin dára bí ń fọ apá wọn sallallahu alaihi àwọn afáàrin especially wọ́n lọ́ràn yẹn ni ká fọ oríkì àlùwàlà jọba ń ka tíra fíkì ìmàlìkíyà ọ̀ràn jọba pé wà dálíkù ká fọ fọ fọ dáadáa nínú ọ̀ràn yẹn àlùwàlà lọ́wà wọ́n tó bá sábàrà tó fọ dáadáa wọ́n pọ̀ òní kínú ọ̀rà àlùwàlà lọ́dọ̀ tí wọ́n kì ṣe bẹ́ẹ̀ o èsì bẹ́ẹ̀ o kí èèyàn fọ́hun kó fọ́ báhùn bí a ṣe ní àfọ́hun òun náà ni yóò jẹ́ kọjá sí pé èèyàn ṣe dáadáa ni kìí ṣe pé tí èèyàn bá fọwọ́ sí dáadáa bá nàbí ti ṣeun kìí ṣe pé èèyàn ò ní àlùwàlà tó mi bá ti kárí gbogbo oríkì àlùwàlà náà eléyìn ẹ̀kọ́ tó wà ń bẹ náà ni pé déédéé ń tó yẹ ká ṣe àlùwàlà àti bí a ṣe fọ oríkì àlùwàlà náà. النبي صلى الله عليه وسلم يأخذ في أذنيه ماء خلاف الماء الذي أخذ لرأسه أخذه بياقي وهو عند مسلم من هذا الوجه بلغ ومسعى برأسه بماء غير قرب الدجاج وهو المحكوم نعم حديث إلينا نعم، ودعونا نعم، واتباوة عبد الله بن زيد عبد الله بن زيد رضي الله عنه قلوا عن النبي صلى الله عليه وسلم يأخذ لأذنيه ماء غير الماء الذي أخذه لرأسه ونرى النبي تيمومي أمومي ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ̀ta akọ́ síwájú pé tí àbá fẹ́ pa orí pa etí tó mi kan náà láàlò ní àbomi méjì ẹjá mi náà ní ìgbọ́dádá ẹ̀kan náà ni èyí lè wá fẹ́ takun dáa sí mọ̀tẹ́lẹ̀ pé ó lóun rá nàbì ó jẹ́ sí pé sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n fẹ́ sàlùwàlá tí wọ́n dé di orí àtẹ́tí ọ̀tọ̀ lómi tí wọ́n fi pa orí ọ̀tọ̀ sí ní omi tí wọ́n fi pa ètí ló fi ní yá kódò lé òzònà yìí máa à omi ní ìlò mú fún pípa tó pa ètí rẹ̀ méjèèjì ẹni pé lómi ọ̀tọ̀ fórí ó tún wá lómi ọ̀tọ̀ fún ètí wọ́n ní ìmáàmù àbáyé àpilọ́gbà wa ṣùgbọ́n àdìsí yẹn nǹkan bẹ́ẹ̀ mẹ́jẹ wọ́n wá ní gbólóǹtọ̀ wá dáadáa ní ọ̀dọ̀ ìmáàmù muslim òun náà ni pé wà má sàhàbìrá sí hí bìmá in bẹ́ẹ̀ rìpọ́blì àdá ìhì bó ti wá ń tẹnu ìyàtọ̀ wá ṣáájú ẹ̀ńtà àkàtàn ìta àkàtàn kí lórúkọ ẹ̀ ọ̀tọ̀ fétí bìmáyín rẹ́yìr fọ́bìlì yàdà èyí ó mú omi ọ̀tọ̀ fún pípa orí kìí sómi tó sẹ́kù lẹ́yìn ìgbà kí làmá ṣe ká tó parí nínú orí kí a lò wàrá ọwọ́ òwú làmá ń fọ̀ ọwọ́ mẹ́rẹ̀ ọwọ́ méjèèjì àbí lẹ́yìn ìgbà tá a fọwọ́ tán ẹ̀rí mi ó bọ́ ọba lò torí pọ́lọ̀ sọ́nà àrẹ̀kọ̀rá ní pé omi ọ̀tọ̀ ni omó forí wọ́n ń sàhó bírò òṣèkùn sọ́ọ̀ sáà sì má sí òrà kàlá ò ní problem ṣùgbọ́n èyí tí wọ́n sọ fún aláàrin ni pé nígbà tí wọ́n fọwọ́ wọn méjèèjì tán wọn ò lo opportunity pé bọ́wọ́ yìí ti tutù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí láfẹ́fẹ́ fi omi sí káwá gbé lọ sórí bẹ́ẹ̀ ká fi parí wọn ni wọn ò ṣe báwọn bìmáì برأسه بماء غير فضل يديه قل له مني بماء omi ní gẹ́yìrì fọ́bílẹ̀ yàdó èyí tó yàtọ̀ sí omi tó sẹ́kù níbi ọwọ́ rẹ̀ nígbàtọ́ fọ ọwọ́ méjèèjì tán sóyíwá sóyíwá dáadáa báyìí yẹn ni pé ọ̀nà mẹ́ta la wà ń bẹ̀ níbi fi pa orí àti ti wa ọ̀nà àkọ́kọ́ òun lọ dáa jù tá a bá fọwọ́ wa méjèèjì tán káwá lọ bí omi káwá mú omi kan lẹ́ẹ̀kan ṣoṣo omi tá a mú ká má bù ó tábà ti bù tán káwọn ìdànù káwá fi pa orí wa tábà ti pa orí wa tán ká má ti ìdápadà káìsàn pa etí wa ọ̀nà àkọ́kọ́ nu òun ló fi kíni òun lọ dáa jù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà dáa òun náà ni pé ká sàlùwàlà tán ká fọ ọwọ́ wa méjèèjì tán ká wá mú omi ká wá pa orí wa tàbápọ̀ orí wa tán ká tún wá mú omi mìíràn káwà fi pa etí wa o náà dáa títí bí ọ̀dá náà ẹlẹ́ẹ̀kẹta tí kò dáa tó ẹlẹ́ẹ̀kejì ni o náà ní kọjọ́ sí pé nígbàtà fọwọ́ wa méjèèjì tán a mú omi mìíràn mọ́ omi tó kù lọ́wọ́ wa náà lágbé lọ sí orí ó sì dára lójú pé òun náà láfi pa etí wa torí nígbàtà àti mú omi láti pìlẹ̀ nì kọ̀bálà káyè mú kọ́ wá mú omi tó lòkù lọ́wọ́ kó fi parí lẹ́yìn ìgbà náà ẹ̀sọ̀ á mú omi fetí lọ́tọ̀ ẹ̀rí pípọ̀ kò make sense bọ́ bá ṣe bí ọgbà o gbogbo ilé náà lọ ọ̀sọ̀sẹ̀ sí rẹ̀ ṣùgbọ́n tó dáa nù súnà nábì tó yẹ ká máa bá tọ́lú bẹ̀rẹ̀ ẹ̀lmì ń bẹ̀ ẹni tó jẹ́ àfa tàbí tó gbàgbọ́ yìí tàbí ó rìn mọ́ tí wọ́n ti ń سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة دبورا محجلين من أثر الوضوء ومن استطاع منكم أن يطيل ضربته فليفعل متفق عليه والله بمسلم نعم حديث إليه حديث طبعا أنه صحيح البخاري حديث صحيح مسلم نعم ṣùgbọ́n gbólóhùn tó wà nínú tíra tá ń kéyì ìta fẹ́ kàlẹ́ àfáwà àgbà mùsùlùmù ni ọgbà olónígbólóhùn yẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ń bẹ́nu Sahih Bukhari Abu Hurairah ló gba àdíṣe ilé wa radiyallahu ta'ala anhu wọ́n láwọn gbọ́ tí ànábì wa sallallahu alaihi wa sallam tí wọ́n sọ yí pé inna ummati ìjọ mi ìjọ mi ń bẹ̀rẹ̀ ìjọ ànábì méjì ni ìjọ ànábì tọ́jẹ́ sí pé wọ́n gbà fún àti àwọn ìjọ ànábì tí wọ́n yarí fún àwọn pé ìjọ méjì lànàbì ni ìjọ tó gbà fánàbì àti ìjọ tó yarí fún fánàbì bó ti wulẹ̀ kọ̀ wá yarí tó náà ìjọ ànábì náà ni ọ́ ìjọ ànábì tó gbà fún àti ìjọ ànábì tí ọ yarí fún ànábì àwọn ni a ń pè ní ummatu da'wa àwọn tó yarí nù hmm, ummatu lijaba làwọn tó ṣe gẹ́ni tí wọ́n gbà wọ́n gbà fánàbì tọba ti wá ń rí umma umma ní ọ̀rọ̀ ọlọ́run náà Al-Qur'an tí bá ń wa tàbí umma tí bá ń sọ̀rọ̀ umma nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́mọ̀ pé ìkánu méjèèjì lọ́gbọ́dọ̀ jẹ́ nínú kọ́ jẹ́ ummatu dáwà tàbí kọ́ máa jẹ́ ummatu al-ijaba níbi dáwà wà yìí ní ìsìn tọ́ bá wù dáadáa táwọn aláàbí wá léèrè pé inna ummati ya'tuna yawma al-qiyamati ghurran muhajjalin kò yẹ kọ́ jẹ́ wá lójú kò yẹ kárẹ̀ tí ò ẹni tí ọgbà fún ànábì yọ wọ náà gbére ló fi jẹ́ sí pé ànábì ní kullu ummati yadkhuluna al-janna illa man aba ọ̀rẹ́ nǹkan bẹ̀rù illa man aba àwọn tó yarí náà rùn man aba ah, gbogbo yín lẹ́ wà lìjẹ́nà o gbogbo yín lẹ́ ní ọ̀nà tẹ́gbà wà lìjẹ́nà nípa fọ́lọ́n ti ń bá yarí wọ́n sọ pé ìlàmàn àbà wọ́n mú yá àbà ya Rasulullah ta ní ọjà rí fún ọlù aljanna ha mọ́nà àtọ́ àní dakhala aljanna wọ́n mọ́nà àṣọ́ ní ẹni tó bá ní kí n tànábì fún tí ó ti jẹ́ kí n jẹ́ súnnà súnnà ẹ̀sì máa sọ fún súnnà súnnà súnnà súnnà súnnà ẹnu ẹ ah ó súnnà ti ẹ nìyẹn ọ̀rọ̀ pé súnnà súnnà ọ̀túnmọ̀ ló fi jẹ́ sí pé dákan sọ ẹnu rẹ mọ́ sì sọ o tọ́ ọ̀bà tí ṣe súnà kásápàyàn sẹ́nu ẹni gbọ́lágún sáàmà mẹ́kànlẹ̀ hmm, pé nǹkan dé mọ́kó tún máa bú súnà ó ti kọ lẹ́tà sí ìyà níwájú ọlọ́run ọba tó nípa báyìí eléyìí ni ànábì sọ pé inna ummati gbogbo ìjọ mi tí wọ́n gbà fún mi ó ní pé ìjọ lápapọ̀ ìjọ mi tó gbà fún mi ya'tuna yawmal qiyamah wọ́n dìjọ́ al-qiyamah gurran muhajjalin gurran muhajjalin wọ́n ni wọ́n dì lẹ́n tí iwájú wọn ń tàmálẹ̀ muhajjalin gbogbo apá àtẹsẹ̀ wọn náà ń tàmálẹ̀ tahjil apá àtẹsẹ̀ ni máa wà àlègbòrò ojú ní ṣe kíni ojú ní máa wà tọba ìṣàkíyèsí pé anábìnrin wọn dé jáde kí á máa ojú wọn máa tàmálẹ̀ rẹ máa tàmálẹ̀ apá àtẹsẹ̀ wọn náà máa ṣe kíni rẹ máa tàmálẹ̀ kí wá lọ́wọ́ fà á tójú àtàpá àtẹsẹ̀ fi ń tàmálẹ̀ min asàlẹ̀ lòrò nítorí àlùwàlà tí wọ́n ṣe láyé lọ́dẹ̀ǹdẹ̀ náà ó yẹ kó rí bẹ́ẹ̀ náà àá ẹ̀rẹ̀ márùn lójúmọ́ ó kéré gámà yìí láìtọ̀ọ́lé láìsí nǹkankan adáhùnfomí sí èyí tàà fi sí mẹ́rin áṣírìtà ní ìsìn ẹlòmí lálọ́ àlọ́ ní tọ́bá kú díẹ̀ ní ẹbà pé bọ́yá àgbàlá àwọn já ẹlòsùn tún lọ sí òmíràn dáwà mọ́ra bomi sí oríkèríkè náà yá àdíjálù kìí àmà yọ́ lọ lásán ọlọ́run fi àwáṣe wà lálàyé ọfẹ́ kárí ẹ̀sàn kan táwọn kan tíyàn máa ń ọgbẹ̀sán tẹ́rẹ̀ omi tá a fi ń ṣe òyìnbó yóò di ìmọ́lẹ̀ fún àjálù kìí kìí wá sí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ yàtàlá yọ́ máa ṣe mọ̀nà mọ̀nà mọ̀nà tẹ́ bá ti dé báyìí tá bá ti dé báyìí gbogbo yẹn máa fi ah ah ah wọ́n tún ti dé o àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti dé o kò ní ìdí ẹ̀sẹ̀ máa fi ánàmì ní ummati Muhammad sallallahu alaihi wasallam símbọ̀ jẹ́ ẹnu ni tọ́ bá ti dé ńjọ́ náà tí wọ́n wà ń jáde kìyàmà fúnra muhajjalin sí lẹ́yìn sẹ́mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ jáde kìyàmà tẹ́lú ọba àyàn sẹ́ni tó ní gúrra lójú àti tàjílù lápá àtẹsẹ̀ sí tọ́ba tí ń jáde inú sàárì rẹ̀ ni ó ti fòmọ́ lára ni tọ́ba yẹ́ pé bẹ́ẹ̀ lọ bá rí kílẹ̀ lọ́wọ́ máa bà sí jáde kìyàmà nígbà mo ìtọ́wọ̀ mi ń tàmọ́lẹ̀ ẹsẹ̀ mi ń tàmọ́lẹ̀ tójú mi ń ṣe mọ́lẹ̀ mọ̀nàmọ́nà sẹ́ẹ̀kẹ́ lò tún bá mi má pé àà àmọ́bí dọ́là ó ṣe kí ni tí ọjà sí ìyẹn láti wádìí pé nígbàwo ni yàtúnà yìí nígbàwo ni yàtúnà yìí nígbàwo ó dé nígbàwo ni ìròyìn yóò jọ ti wọn ọba dídí alìkìyàmà tí èèyàn bá dé níjọ́ náà tó jọ sí pé first time tá a dé tí kálukú dé náà ni ìmọ́lẹ̀ fi ń jáde ẹ̀rọ kan sí fásá nǹkan tó wà mọ́ ìyẹn ti mọ̀ pé yẹn ti mọ̀ pé à ti rí náà green tọ́ba ti tàn báyìí mọ̀ pé àjẹ́ náà lọ́nlọ́ni tó sì dèjọ́ ìrẹsì bàánà gín ní ilé ìdígbà ẹ̀rọ máa sọ pé àti mọ̀bí tọ́lọ ọjà ṣó ànábì ádámà lọ́bàwà sí pẹ̀lọ́dọ̀ ọlọ́run ànábì wọ́n ní bẹ́ẹ̀ ní ìjọ náà náà ni kíní ẹ̀ ti dé torí yawmul qiyama tí a máa ti mú wá bá ń pé yawmul qiyama pé ìjọ yẹn yawmul qiyama kìí ṣe bá àgùn ẹ̀ kìí sapákẹ̀ fúlẹ̀ ni tó kí wọ́n ní àmọ́ dábẹ̀rù sílẹ̀ ìbẹ̀rùjọ́ náà ni wípé àwọn wàhálà àjọ náà kì í ṣe pé wọ́n ti jákàn ìpé ọwọ́ nẹ́mọ́ ọkà ló ti balẹ̀ ló fi jẹ́ sí pé mọ́tọ́lọ́wọ́n ròyìn àwọn wàlíyì rẹ̀ tó ní ara inna awliya Allah la khawfun alayhim alladhina amanu lahum wa fil akhirah tó ní la khawfun wọ́n ní wọn ò ní bẹ̀rù fún tí ń bẹ wájú wọn ò sì ní banújẹ́ fún tó ti gẹ́ni tó ti rí kọjá torí yàtọ̀ ń bẹ láàrin ìbẹ̀rù àti ìbànújẹ́ ìbẹ̀rù ní nǹkan tí ò tí dé wọ́n ní ẹ̀rù ń bà ọ́ ah, ọmọ rẹ̀ ti kú ẹ̀rù tó wá ń bọ̀ àìbó ti kú náà eh, ṣùgbọ́n ó ń sìk lọ́wọ́ ah, ni pé kì í sí àbárù kí láàmà pé lóhun ìbànújẹ́nu ìbànújẹ́nu la khawfun alayhim wala hum yahzanun níwọ̀n ní àwọn ẹrú ọlọ́run àwọn ẹlẹ́sìn ọlọ́run àtọ́lọ́run fẹ́ràn wọn ò ní bẹ̀rù fún tí ó ṣẹlẹ̀ tọ́wọ́ ẹ̀kẹ́ ọ̀rọ̀ máa bàyàn jọ náà fún tí ó ṣẹlẹ̀ lẹ́yìn tó bá jẹ́ mú mìíràn ẹ̀rọ olóbàrẹ̀ bọ̀ fún tí ó ṣẹlẹ̀ pé tí ó wọ́n náà àbọ̀wọ̀ àjẹ́nà náà ṣùgbọ́n tí ó dà kí bẹ̀rọ ọ̀ṣẹlẹ̀ ní pé àwọn ọ̀wárí rẹ̀ ọjọ́ àwọn ọ̀wárí rẹ̀ ọjọ́ wàhálà tó gbé ọmọ dàpọ̀ Eh, wàhálà ajá ní kìámà ní ọba àwọn èèyàn wà ilá ìjọ ọba ti débẹ̀ ló ti bára rẹ̀ rọ́rọ̀n mọ̀hájjalin ọ bára rẹ̀ rẹ̀ tí wájú rẹ̀ àtẹ́jú rẹ̀ ń tàmàlẹ̀ tápà àtẹ́sẹ̀ rẹ̀ náà ń tan kí lọ́wọ́ adé tó fi jẹ́ sí pé ojú àtàpà àtẹ́sẹ̀ ni wọ́n sọ torípò náà lọ́lọ́m mẹ́sànú alkùránì bẹ̀káfọ́ yá ayé mẹ́rin oríkèé náà mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́mọ mẹ́ta ẹsẹ̀ apá àtòrí pọ̀ mọ́ ojú gbogbo ilé náà ní ti mọ̀ tàmálẹ̀ ìjọ náà kánígbá ní gúrú àlàsán ni a pè à ojú nìkan bí hadith ṣe wà nù ilé ẹ̀dẹ̀ fi yọ ayé pé omi àlùwàlá táàfin ń sàlùwàlá wọ́n fojú wò lásán wọ́n fojú kéré ẹ̀ kì í ṣe tí mọ̀ ń sọ ní pé níta ń sọ ni wípé omi tó fi sàlùwàlá yìí tí ó fọ oríkèé yìí fífọ̀ tó fọ́ yìí lọ́mọ wípé kìí ṣe fífọ̀ tó jẹ́ sí pé ọ̀nfọ̀mí fọ nǹkan lásán lọ́mọ wípé omi tó bá fi sàlùwàlá gbogbo omi kọ̀ọ̀kan tó fi sàlùwàlá lọ́mọ wípé hadith fẹ́ yá wípé ọwọ́ nu ara rẹ̀ ọwọ́ kí ni kò sì ní jáde mọ́tọ̀ kò ní jáde mọ́ nǹkan mi lára rẹ̀ yọ wà ń bẹ̀ ni orí pa iná fi ní àṣà rẹ̀ lòwòdó làbí ìṣègbè fún àrẹ̀ min athari al-wudu ó ní orípa àlùwàlá lọ́fà tí oríkèé yẹn fi ń tàmọ́lẹ̀ ó fi yáyé kó omi yẹn ọ̀tàn rárá wáwo bá ti sàlùwàlá tó gbogbo ìjọba ti ọ̀ndùnù ó ń ṣe ó ń ṣe ó ń ṣe inú ìṣẹ̀lẹ̀ nìkan tó sáré wàrà táwà pé apá rẹ̀ funfun ju oríkì rẹ̀ yòókù lọ àbọ́wà bẹ́ẹ̀ àbá sọ́wà àwọn ìwọ náà wojú rẹ̀ àtọrùn rẹ̀ sọ́ọ̀mọ́ fọrùn tó bá sáré wàrà sọmọ̀gbò kì í fọ̀hún wá o fẹ́ ìtòrí àtọrùn rẹ tí kan funfun ju ìkan lọ nítorí pé omi tó fi ń fọ̀ lọ́jọ́ kó funfun ò lè bá bákan náà ni ọ wà tó ń bú wá lórí pa omi táà ń lò láti jẹ́ ìwà yọ ọmọ lókèyàmà àlùkèyàmà ló ti bá padì ẹni pé tá a bá ti gbé ọdìdí láì tó bá ni yóò bí bọ́lá ọba fàṣẹ rẹ̀ sí omi ló bí ìmọ̀lẹ̀ fún wa níjọ́ náà omi tá a fi sàrọ̀ aláì ló bí ìmọ̀lẹ̀ sí oríkèé wa ní ìjọ ìwé ìdàlù kìíyàmù wọ́n wá ń tẹ̀síwájú wípé famanistapọ̀ àníkùn ayinlòkúyèrà òrùwátẹ̀hù falẹ̀yàfà wọ́n lẹ́ni tó bá lágbára náà yín láti pé kó máa fàágùn kó máa fàbí tí ní hadith sọ pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ànábì pàápàá jùlọ àwọn tí wọ́n ò rí sí ká máa fagún wọ́n ní Abu Hurairah radiyallahu anhu wọ́n ló ń lọ lọ́rọ̀ yìí wọ́n níbi tọ́rọ ànẹ́bì ti parí ni min athari al-wudu wọ́n ní ẹ̀yọ̀ alifama ní sàtọ́ra minkum an yuqila ghurratahu falyaf'al wọ́n ní Abu Hurairah lọ́sọ̀ yẹn ti ẹ̀ mudratun fil hadith tó yé wa bá kí á ní túmọ̀ ọ̀rọ̀ yẹn kánípa ẹni ọba lókun àtagbára nínú yín àárín yòókè ìlàgọ́rù ọ̀tà hù pé kọ́ máa fọ oríkè mẹ́rẹ̀ẹ̀rin ju bíbá ní kọ́fọ̀ dé lọ fẹ́lẹ̀ ẹ̀fàn kọ́lá máa ṣe o oríkè mẹ́rẹ̀ẹ̀rin alákọ̀ọ́kọ́ kí ni ọwọ́ ní nọ́mbà wá sàkọ́kọ́ sọ ojú tó face yorùbá tó sì wà dáa báhùn tó júwánù ilé ìná nǹkan ẹ̀hàn inú rẹ̀ lẹ́yìn ilé ìṣẹ́ni ojú ẹ̀yìn ọlọ́run sànà wà èdè wa lọ díẹ̀ wíkì díẹ̀ dábàá kọ̀m̀pẹ́ rẹ̀ táwọn èdè ní wájíhù ọyàtọ̀ sí àínú àti basọ́rù lọ́dọ̀ tí wọ́n rìn sí káfọ́ ojú wa lẹ́ẹ̀mẹ́ta sójú làmọ́ ń fọ́ àbí <laughs> èdè tí a rìn yẹn o ṣùgbọ́n mú ti yé wa báyìí náà á máa làá wípé ń dá agbàrá ló pẹ̀lú ojú òun náà ní face náà wọ́n wá ní tó bá fẹ́ fọ ojú rẹ̀ kọjá ibi tí wọ́n ní kọ́ fọ̀dí ń bò ní ọ̀wà fọ̀dí sọmọ pé ojú fọ̀ bẹ̀rẹ̀ láti rí báyìí títí dé àgbọ̀n ọwọ́ láti rí báyìí àwọn àfọ̀jẹ́ díẹ̀ nú ọrùn mọ́ abájáde aládán ọkàn tó ń fi pa abẹ́rẹ́ báyìí pé tàbí kọ́ sí báyìí tàbí kọ́ fọ wájú wọ́n ní kọ́ fa sọmọ pé wájú àwọn tó ń pa wájú kọ́ fọ wájú náà mọ́ kó sífìlà wọ́n ni mọ̀ ní sàpá àmì kan yóò pé ilẹ̀ ọgọ̀rọ̀ ẹ̀tẹ̀ hù fẹ́lẹ̀ ẹ̀fà tó júnù ó kọwọ́ tó wọ́n ni àápọ̀dé jìká ẹsẹ̀ ńkọ́ fọ̀dójúgun ó sì wọ́kọ́ fọ̀dórúnkún bọ́bá rẹ̀ tó fọ̀ mọ́tàkó o tọ́bá rẹ̀ tó fọ̀ ẹsẹ̀ mi ò sì rẹ́kọ́mẹ́ndì ẹ̀ ọkọ̀ máa rí pé <laughs> mọ́tọ́ bá rẹ̀ ń tọ́pọ̀ dórúnkún ṣe ní ń gbọ́lágún ọmọ tó ṣe o torí àwọn sálàfù tí wọ́n gbà wọlé pọ̀ ó ń gẹ́ni jùmúhùrù faramọ́ àwọn àfá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ṣùgbọ́n jùmúhùrù kọ̀ lọ́kàn wà dọ̀rí ìlú ló ṣe gẹ́ni lọ́kàn wà ànábì sàlùwàlà sọ́nà ìfẹ́gbà tó parí tọrọ fọ wájú tí wọ́n lọ fọ àwọn ọmọ rí wọ́n gba wárí ní àdéjì kankan lábàá yìí wà láàṣàhì nígbò sí fọ́sẹ̀ gbogbo wọn tí wọ́n sọ ànábì bí kámẹ́rà ni pé mọ́lù sí sáré wàrà wọ́n gba wárí wípé wọ́n á fojú go mẹ́sẹ̀ mọ́lù ẹni tí a rí kìí ànábì pé ọmọ nípa tó àmì náà wọ́n lè túnmọ̀ ìtọ́lá ń bẹ̀yẹn kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò ó ẹ̀yin tẹ́ ní ká máa fapá dé èjìká ẹ̀yin tẹ́ ní ká máa fẹsẹ̀ dé orúnkún ká máa fojú dọ́rùn bẹ́ẹ̀ ni ká parí ká tún padé pàá ká tún padé ẹ̀yìn ká tún náwó ká tún tọwọ́ bọnú pólò aṣọ báyìí pé <laughs> àìpadà dá ẹjẹ́ àmú láti dàrẹ̀ báyìí tó bá ti ń pawájú lọ náà kó tún padé gí mú báyìí náà pé báyìí wọ́n ní ẹ̀gbá o nínú àwọn tó ní wọn gbá àwọn àfáà àti ẹjẹ́ muhakkik àwọn aláwò fínífíní ìmọ̀ nígbà ní muhakkik wọ́n pé ajúra wa lọ ọlọ́run kí ajúra wa lọ́pọ̀ ẹlòmí lérè fèé ní ó wò má lọ́ntì àwọn àfáà kan bẹ wọ́n àjókò báyìí wọ́n wò táwọn èèyàn bá wá bá mọ̀ débẹ̀ àwọn èèyàn máa ń sábà fakòmú nǹkan ọ̀rọ̀ jáde torí pé wọ́n fàkókò wọn rẹ̀ láti wádìí mà ọlọ́run tó wá bọ́n ọlọ́pọlọ tó sáàpù dáadáa àwọn nínú ò tó bá rí bẹ́ẹ̀ ṣe ń sọpá àmọ́ fapá díjìká ni ànábì ọba ṣe kíni kì bá ṣe ẹjẹ́ sí pé ọ̀rọ̀ tí a ń wí parí àdéhìsì wọn ni àbúrò rẹ́rà ló ní kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú wọn ibn Taymiyyah ibn Qayyim àtàwọn sheikh abdulrahman Sa'di àtàwọn afáwa ibn Baz ogun wọn ni nóò yìí ṣe bẹ́ẹ̀ o wọ́n á sọ fún ọpútọ bá rẹ̀ ń tọ́ fọ́ dé bẹ́ẹ̀ mọ́wùlú kúwé o ọgbọ́túnmọ́ fàmànìsàtọ́ minkum an yutila ghurratahu falyafa ọgbọ́ yìí ń tiẹ̀ débẹ̀ ń tiẹ̀ ọ wà ní wò ní wọ pé ah súnà kìsúnà ni wọ́n ń ṣe yìí

ìwọ́lọ wọ́n bó wọ́n lódá ìwọ́lá láìmọ̀kan ìwọ́n náà ojú rí ọ̀fọ́ ní olóòrán àti sàpé fáma ní sàtọ̀ àmínkùn àrin ètò ìlàkùrù rẹ́tàhù fàlíyàfà ọwálàfà kan sọ pé fàlàyàfà àrẹ́bìnrin fàlíyàfà fáwọn bí yọ́rẹ̀ ọ̀mbẹ̀un ò ní máa tó wì má tó nípa báyìí ìwọ má ṣe ni torí pé ànẹ́bì ò kékeré kò

anábì sallallahu alaihi wasallam òun náà náà eléyìí ó jẹ́ pé níbi àlùwàlá tá a bá ń ṣe àlùwàlá wa dáadáa kalọ̀mọ̀ pé ń jẹ́ alùkìyàmà oríkì wa tá a ṣàlùwàlá sí ni yọ́ máa tàn mọ́lẹ̀ gbò gbò gbò gbò min asari wudu eléyìí fi yà yí nǹkan kan ò ní bo wọ́n náà mọ́jáde kìyàmà táwọ̀ pàǹtì táwọ̀ ṣòkòtò ṣé fìlà ń bẹ ẹnìkan bèrè pé sáà dé fìlà yàrá ìgbàmílà ah, ẹni tó ní wọ́n pàǹtì lọ́wọ́ àdé fìlà táwọn àbẹ̀yìn ìrìn àwọn pàǹtì tàbí ọmọ ẹran ti dé fìlà <laughs> dà ó fi yá agbẹ́jáde kìyàmà láàfìlà wàlá bàtà wàlá ṣòkòtò wàlá ṣe bọ́dì rẹ̀ lọ́mọ gbé káàkiri gbórógbórógbórógbórógbóró ìwọ ọkùnrin ọmọ fi tiẹ̀ káàkiri ìwọ obìnrin ọmọ fi tiẹ̀ náà káàkiri ibi tí yóò ti ya pé torí bí dáa bá wẹ́ ìwù dáa wọ ṣòkòtò gbogbo mọ̀hàjàlì náà yìnbó ní ó ti wá jáde sọm pápá yìí ní ìta bá ti dáfẹ́ bò gbogbo bí dáa sọ́lá àfọ̀sàlùwà láyé bóò ní máa lè oúnjẹ jáde mẹ́ inú ya pé ọlá ń bẹ fún kíni ìmọ́lẹ̀ ọlá ń bẹ fún nǹkan white torí pé ń tá a bá ti gbé yìí fún ìyànjọ́ alìkìyàmà lọ́mọ pé nǹkan náà ní kínú oní yìí nù wọn ń sá pé abádúnjọ́ alìkìyàmà oríkèé wọn máa tan red àbí wọn máa tan green àbí wọn máa tan blue wọn á ní white guy yẹn máa tan ó fi yà pé nǹkan funfun ṣe kíni ọlọ́lá wọn náà ti mọ súnà nábì dáadáa sallallahu alaihi wasallam ara kí àdéhùn mi. وعن عائشة رضي الله عنها قالت كان النبي الله عليه وسلم يعجبه التيمم في تنعمله وتوكله وصدوره وفي شأنه كله متفق عليه نعم حديثي هنا حديثي يا عائشة رضي الله تعالى عنها قلوا بأن يوم الجمعة وإن كان النبي صلى الله عليه وسلم يعجبه تيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله wọ́n gba ìtànwá fún ayé pé òjíṣẹ́ ọlọ́run kọ́lọ̀n bá ṣe àlékún àṣàláàtà àti àṣàlámù fún ọ̀nà káàna yọ àjíbòhù a máa wù ú pọ̀ ó ní tí máa yà lẹ́nu ẹ̀rùn pé kí wà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọ tí máa yọ àjíbòhù a máa yà lẹ́nu èyí àlẹ́nu ń máa wù ú pọ̀ ó sì ní máa fi máa jọ lójú gan òye máa wù ú pọ̀ tí nǹkan bá wù ní àpẹẹrẹ àwọn ah èèyàn jíbù ní hadal kitab tí àìwù mí pọ̀ tí àìwù mí pọ̀ ò ní pé tí àìyà mí lẹ́nu tí àìjọ mí lójú ó wù mí pọ̀ ó ti kọjá hubbu lásán ìjábù ti kọjá hubbu lásán ahbabtu hubban shadida ìtumẹ́ni wọ́n ní ànábì fẹ́ràn ẹ̀ pọ̀ kí ni nǹkan ànábì fẹ́ràn pọ̀ àtàyàmúnù sí ìtànà àólè yìí kọ́ máa bẹ̀rẹ̀ lọ́tùn lọ́tùn lọ́tùn lọ́tùn lọ́tùn kọ́ máa lọ́wọ́ ọ̀tún kọ́ máa lẹ́gbẹ́ ọ̀tún kọ́ máa lo sáìdì ọ̀tún sí ìtànà àólè yìí nígbà bá fẹ́ wọ bàtà tànà àólè yìí nínà ní àl bí táà ti máa yọ fẹ́ bù orúkọ náà ànáàlù onáà ní bàtà tànà àlà ó ti kí ni ọwọ́ bàtà àwòrán nǹkan ó ti yọ fẹ́ẹ̀bù lára orúkọ ọyá ní òde Yorùbá afẹ́ẹ̀bù bó yọ wọlé mẹ́ ọyá bàtà ọyá mú fẹ́ẹ̀bù lára bàtà wá tí ó sì túmọ̀ pọ̀ ọwọ́ bàtà bàtà ń ta àbọ̀pẹ́ bàtà ń ta ó sì lé pé mọ bàtà tó bá ní mọ bàtà àwọn yóò gbé di bàtà ó lè rí wa ẹ̀yà fi máa ń pé èdè èdè tó bá fẹ́ yípo káàkiri pọ̀ èdè tó yízi láti lò ní èdè tí ó sì máa túmọ̀ nǹkan dáa ju gbogbo èdè òkú lẹ́nu wọ́n ní ànábì ẹni máa ń wú pọ̀ àtàyàmùnù kọ́ máa fítànà àúlèṣì kọ́kọ́kọ́ máa wọ ẹsẹ̀ ọ̀tún nígbà bá fẹ́ wọ bàtà rẹ̀ kọ́kọ́ máa ti kíni lẹ́sẹ̀ ọ̀tún nígbà tó bá fẹ́ wọ bàtà rẹ̀ níbo wọ́n wá wà áàlùfínà sálàfíì mo ti ń sálàfí mo lọ sí àálè súnà ìkánu mo lọ sí wọ bàtà tiẹ̀ ṣe bí bí ọba ti bọ̀ ìtọ́ bá ti wẹsẹ̀ náà ni nǹkan wá fẹ́ràn ànábì nù ah mo fẹ́ràn ànábì pọ̀ o sallallahu alaihi wasallam ọ̀tún ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ wọ̀ tó bá fẹ́ wọ bàtà tó bá fẹ́ mà pọ̀ fẹ́ràn ànábì nítorí jẹ́ sílà káyọ̀ ọmọ àṣìṣẹ́ gbogbo gbà ìtẹ́lù ní fi máa tẹ̀sẹ̀ bọ́nú ẹ̀gún kankan ní pé ìgbà tí wọ́n bàtà yẹn kò sí ọpọlọ rẹ̀ ń bẹ̀ ọkàn síbọ̀ lásán náà islam wa ń jẹ́pọ̀lọ́ rẹ̀ ọmọ ẹ̀ ti ṣẹ́ ní gbogbo ògbà kódà ń bọ́bá fẹ́ bọ́ bàtà rẹ̀ mọ̀ pé ọ̀tún rèé òsì rèé kò ní jẹ́kẹ́sẹ̀ rẹ̀ ogun kan tí ọ̀dà ara bàtà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó sì rí òsì méjì bàtà bàtà wọ̀ lórí pọ̀pọ̀lọpọ̀ tí a ń ti bàtà bàtà wọ̀ mọ́sálásí nígbà tí ò ní láàkáyé kókò pé súnà mà ní káwọ̀ sí tí ọkàn wọn fẹ́ bàtà bàtà ọkàn tẹsẹ̀ bọ́ ń tẹ̀ ṣùgbọ́n fẹ́ wọ̀ tún ó dájú pé ó wù bàtà rẹ̀ tó wọ̀ torí pé ọwọ́ ẹsẹ̀ ọ̀tún wọn dáná bí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún sallallahu alaihi wasallam tó wáyé ọ̀bàtà ni fítànà àwòdèhì tó bá fẹ́ wọ bàtà rẹ̀ lábẹ́ bàtà ń bẹ nǹkan wá wọbẹ̀ pọ̀ socks abẹ́ bàtà lọ́wọ́ bóòlù ẹni tí ọ̀ràn tí wọ bàtà ọ̀tún ní ọ̀ràn rántí socks ọ̀tún ẹni tó bá ti bọ́ sí lọ́wọ́ ni bọ́ bá mú socks báyìí tó bá pẹ́ sí òsì lọ́kọ́kọ́ mú kílẹ̀ kó sí ọ̀fù ilẹ̀ ọwọ́ àmọ́tún ọwọ́ àwọ ọ̀tún náà ṣòkòtò rẹ̀ ẹsẹ̀ méjì ní bẹ́ńbẹ́ mo lò ti gbé kọ̀mọ́ yọkàn sá kí bo ìtọ́ bá ti bọ́ sí náà ni gbogbo ẹni tó jókòó tọwọ́ ṣòkòtò náà lérè fún bàbá ìṣòkòtò rẹ ẹsẹ̀ gbọdọ̀ kí wọ́n gbé mi ọ̀nà tí mà torí pọ̀ ọmọ súnlẹ̀ ànábì sallallahu alaihi ló jẹ́ kọ́ wọ ṣòkòtò fi ṣubú ńjọ́ náà ní tí mo tẹ̀sẹ̀ ẹ̀ bọ̀ lọ ọmọ pé kò jáde dáadáa ọkàn ṣubú lulẹ̀ ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ ewúrẹ́ tó wọ náà ọmọ apá méjì ní bẹ́ẹ̀ apá ọlọ́run ní mi ò fi nǹkan mi ò fẹ́ nǹkan kan kù láì kọ́yìn nínú alukur'an tó lẹ́kùn súnà náà bí náà ti wọnú alukur'an sọ́lọ́bá wa ní ọ̀sán ní mo dàti amákọ́ ilé ní skul gbogbo gbogbo handy living àti sí mẹ́rin jẹ́ mm. elementary science ẹ̀sà kíkan ẹ̀kẹ́ni kan gbogbo àwọn nǹkan yìí ẹ̀ lórí kọ́ńbẹ̀ ẹ̀ náà mo fẹ́ civic education mo fẹ́ sọ̀rọ̀ owó lé dọ́mbẹ̀ wọ́n sọ wọn pé wọ́n kàn sọ pé fọ́sọ̀ rẹ dáadáa kọ́ fọ bàtà rẹ dáadáa ṣùgbọ́n bó ló ṣe wọ́ wọn ò lè sọ fún ọ ànábì wa kọ ayé pé bàtà rẹ àti gbogbo nǹkan táà máa wọ̀ táà máa wọ̀ yálà apá la fi ń wọ̀ ẹsẹ̀ la fi ń wọ̀ ọwọ́ ọ̀tún ni ní ma ti ṣe wíwọ̀ nǹkan ni ẹlẹ́ẹ̀kejì wọ́n tarọ jólè bákan náà tó bá fẹ́ túnrun rẹ̀ ṣe náà ọ̀tún ló ti bẹ̀rẹ̀ mo bá ti sọ fún wa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá lọ lé bábà ìwọ lọ ra àkókò tó wà lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ bọ́ fi kílípà ìwọ ló ní àkókò àti kílípà àti bábà ó ti sọ́ndẹ̀ náírà fún àbí àbí sílẹ̀ ń ṣe 200 tọ́ ọwá fún ní owó rẹ̀ yẹn tó bá ti gbé kílípà báyìí sọ fún pé tó ọwọ́ ọ̀tún ló ti gíní tó bá ní ẹ̀yìn wàhálà ìtìdínú ẹ̀tún dínú ẹ̀ ẹ̀tún ní ká tó máa bẹ̀rẹ̀ ní ọwọ́ ọ̀tún kó àṣemà rẹ̀ rẹ̀ o ó rí pín tọ́bá lè jọ mi yóò gbé máa bọ̀ máa bọ̀ máa bọ́ sí láti ọwọ́ ọ̀tún ọkọ ní súnmẹ̀ nìyẹn tẹ́lẹ̀ nígbà bẹ̀rẹ̀ tọ́bá yóò gbà lágbẹ̀rẹ̀ yóò bèèrè kí n bú ní ká ti bẹ̀rẹ̀ <laughs> ọkọ lẹ́kọ̀ọ́ nù ṣùgbọ́n kí lẹ́ni dákẹ́ ẹni tẹ́ ẹ̀ máa gbórí lọlé bábà mọ̀ bá rí hàn àbí ẹ̀ ń bọ́ ó sì ń bọ́ sí náà ẹ̀rù pé tó bá ti rẹ́ lómi tó jẹ́ padà pé ẹ̀ eh, ẹ má sí orin fún wọn ọ̀fẹ́ o mọ́ ẹ̀ tako ẹ̀kà dákẹ́ náà kà mọ́ wọn náà dọ́gba mi rí bí wọ́n ti ń bọ́ sí kíní. sọ ma fọ́ ti sọ̀fọ́ ìṣẹ́ bá ti sọ̀fọ́ bá ní ni ẹ̀ tó nípa báyìí ẹ ṣọ́ra o ọba lọ rí ẹni tí ń bá ẹ dirun tó bá pinrin rẹ̀ tó bá fẹ́ là ọ̀tún ní kọ́kọ́kọ́ lànà tó bá là tó bá fẹ́ máa dì máa dì ọ̀tún náà tó bá wáyá wá di òsì torí ẹ̀ sí méjì ẹgẹ́ bọ́kùnrin náà ti pín orí rẹ̀ sí méjì sọ fún kọ́ mà bó wọn ọba mà ìwọ kọ tó bá ti dé ń jẹ́ mi ó gbé àwọn ẹlẹ́hàá ti dé ọ̀tún ni ẹ ti bẹ̀rẹ̀ ó hmm. torí pé wọ́n bọ ọjà tó ọba bẹ̀rẹ̀ ní ọ̀tún ẹ̀kọ́ nù so nípa báyìí ànábì máa ń tún rẹ̀ sí láti ọwọ́ ọ̀tún sallallahu alaihi ìtumọ̀ tààrọ́ júlù ẹni mẹ́mọ̀ òkú tààrọ́ júlù ó ti ájọ rí júlù ẹsẹ̀ ti wá jórí rí júlù lẹ́sẹ̀ tààrọ́ júlù òun sì ní kátùrún sí àwa ń lo ìtọ́jọ mọ́ ẹsẹ̀ fún orí mọ́túbẹ̀wò èdè ní àgbègbè wọ̀tùhúrìhì sallallahu alaihi wasallam àti dáná ìbáfẹ́ sí mara ọ̀tún ní ti máa ń bẹ̀rẹ̀ bí tí wọ́n ti fa àdísì sẹ́ẹ̀rí láàrin nínú ìyẹn tòhúr ìmọ̀ra àlùwàlájọ́ kan nínú kíni nínú ìmọ̀ra ibi tí wọ́n fi má dìsì ẹ̀wà nù wọ́n mú wá nítorí bàtà wọ́n mú wá nítorí nǹkan méjì torí ìmọ̀ra náà nà yọ̀wọ̀ jíbù táyà mú fìtà náà lọ́sọ̀rọ̀ jíbọ̀ tòhúrì hí àti táwọn olùgbà fẹ́ sí ìmọ̀ra ìmọ̀ ń lu ọ̀tún ìmọ̀ bẹ̀rẹ̀ láti lu ọ̀tún ìmọ̀ra náà ní àlùwàlá ìdí tí wọ́n fi má dìsì wá láàrin ni wọ́n bá fẹ́ sí ìmọ̀ra sallallahu alaihi wa sallam wọ́n wá kó mìtàn mẹ́rin pé gbogbo kọndíṣàn náà bí pátápátá ọ̀tún ní tí máa bẹ̀rẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam eléyìí ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn pé gbogbo nǹkan dáhùn bá fẹ́ ṣe tọ́jú ẹ má nǹkan tí a máa ń láìkì tó sì dá náà ni máa ń bẹ̀rẹ̀ lọ́tún àwọn nǹkan tí ọ̀bá dá kì í bẹ̀rẹ̀ lọ́tún ó sì ní ṣe gíní ní ti máa ń bẹ̀rẹ̀ rẹ̀ tánàtà fẹ́ jáde ní masalasi ẹsẹ̀ oní òfin jáde mẹ́sì òsì torí pé bí tá a fẹ́ jáde síhun kódà tó bí tá a ti fẹ́ kúrò káàsì jẹ́ kẹ́sẹ̀ kan sẹ́kù níbi tó dáa jù lọ kọ́pẹ́ ń bẹ̀ ju ẹsẹ̀ òsì lọ tàbábìlà wà lórí ní ìṣẹ́ tí máa jáde masalasi ẹni ẹsẹ̀ rẹ̀ ọ̀tún àti àtòsí èwo lọ́pẹ́ jù nù masalasi kò lè dáhùn torí pé kì í rántí fífi máa jáde ń jẹ yọkàn jáde yọ rọ wọlé yóò sì rọ jáde bó ṣe wù sùmọ́tọ́ bá lo súnà nábì dáadáa tí a bá bí ọ lè rè pé ẹsẹ̀ lọ́pẹ́ jù nù masalasi lójú ọ̀tọ̀ lọ́nà ó pé ẹsẹ̀ ọ̀tún ni torí ń gbọ́ kọ́kọ́ fẹ́ wọ masalasi ẹsẹ̀ ìwé lọ́kọ́ fi wọlé ẹsẹ̀ ọ̀tún nígbò tó fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún lọ́kàn jáde ní wíwọlé òun lọ́kọ́kọ́ wọlé ní jíjáde òun ló fi kíni lọ́kàn jáde níta àti ìmọ̀ sọ five five àlà sábà máa ń ṣe mí ètò ayé ìtọ́kọ́kọ́ wọlé yẹn lọ́yẹ kọ́kọ́ já jáde padà ṣùgbọ́n mo yẹ pé ọ̀tún lálùbáríkà púpọ̀ ìdí nìyẹn tó fi jásí pé àwọn àyè kan wà ti jásí pé ẹsẹ̀ òsì ni ànábì kọ́kọ́ máa ń fi ń bẹ̀ ìwé ẹ̀yìn ti jáde màsálà ti ẹsẹ̀ òsì náà tí a bá fẹ́ wọlé ẹ̀gbin ẹsẹ̀ òsì ni wọ́n kọ́kọ́ fi wọlé so bẹ́ẹ̀ náà ẹsẹ̀ òsì ni wọ́n kọ́kọ́ fi wọlé àtàwọn àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí pé òsì ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ló fi jẹ́ sí pé wà fi sha'ni kullihi laysa ala itlaqihi gbogbo kọ̀ǹdíṣà nẹ́bí ọ̀tún ní máa ti sí ọ̀tún ní máa ti bẹ̀rẹ̀ ní wọ́n fẹ́ fẹ̀gbin lára náà fọ́tún ní wọ́n yìí fọ̀ èsì bẹ́ẹ̀ òsì ni wọ́n fi fọ̀ náà mhm. هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا توابقتم فابدأوا بمجالسكم أخرجه الأربع وصححه ابن خزيمة نعم حديث أبو هريرة ناس لدينا رضي الله تعالى عنه wọ́n bẹ́ sàlàyé pé nígbàtà ní amoríkì àlùwàlà ma gbogbo ọ̀tún àti ma gbogbo bá àti ma ń sàlùwàlà ṣùgbọ́n mbọ́lẹ́rẹ́ ká ti bẹ̀rẹ̀ sọ́wọ́ ọ̀tún ni àbàwò sí àdíṣì ń sọfá pé ọwọ́ ọ̀tún ni ká ti bẹ̀rẹ̀ fábúdẹ̀wú bí ma ya mẹ́rin kan ọ̀tún yìí ni kẹ́ ti máa bẹ̀rẹ̀ tábáwá bí wá lè rí torí kí àlùwàlà táà fi ń sàlùwàlà gbogbo ẹ̀ pátápátá tá a bá kà àti ìtọ́jú orígun àti ìtọ́jẹ́ ètí kìí sorígun tá a bá kà á rí tí ó kọjá bí méjìlá tàbí kó súnmọ́ bẹ̀ ọwọ́ ẹnu yíyọ àbí imú fífín àbí lẹ́yìn ìgbà náà ojú bíbọ́ ọwọ́ fífọ́ ó di márùn àbí orí pípa etí pípa lẹ́yìn ìgbà náà ẹsẹ̀ fífọ́ mẹ́jọ nù tá a bá kà ní méje tá a ka méjèèjì rẹ̀ ọkọ̀ kan lọ́jọ́ mẹ́jọ kálákùn mẹ́jọ bá nà oríkì mẹ́jọ ìjọ yìí àwọn kan wà náà tí ò lọ́tún tí ò ní òsì hmm, torí bí àdéhìí gbé fáyé fábúdà wú bí màá yà mí nì ó ní ti dàtàwà gbà tún tẹ́ ẹ bá sàrùwàlá fábídáwó bí máa yàmí nìkan ẹ máa gbé láti ibi ọ̀tún ẹ máa gbé láti ibi ọ̀tún gbígbé láti ibi ọ̀tún yìí kìí ṣe gbogbo oríkè náà ní bá wí àwọn oríkè tó jẹ́ sí pé ọ̀tún wà ń bẹ̀ òsì wà ń bẹ̀ òun náà ní sọ́fà àwọn oríkè tí ọ̀tún wà ń bẹ̀ òsì wà ń bẹ̀ tá a bá wò dáadáa òun náà ní ọwọ́ wa àti kíni àtẹ̀sẹ̀ wa tá a bá wò tí wa náà rí pé ọ̀tún mẹ́mẹ́ ìsìn mẹ́mẹ́ ìjẹ̀mí ọwá wá bẹ́ẹ̀ pé àkọ́kọ́ pa etí ọ̀tún mẹ́bà náà wà pa etí òsì imú wa náà ọ̀tún bẹ́ẹ̀bẹ̀ òsì mẹ́mẹ́ ihò méjì ní mẹ́mẹ́ ìyá àkọ́kọ́ fínlé náà mẹ́bà náà ṣàfínlé ibi tí ó ti máa mọ̀ pé bíyàn bá ń kí inú tí àlásán tí ọ̀bá lọ kí àbí tí ọ̀lọ́sún máa wà fáà tí ọlọ́run tó yé yóò sì nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ ká bá gbalé lọ ní ìsìn tí ò rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ pé hadith tó wà nínú tó hadith tó dá tó báyìí wọ́n yà náà sọ pé yàtọ̀ pé ìdátàwà gbàtàn tẹ̀ bá sàlùwàrà àṣẹ́nu fàbìdẹ̀wú bí máa yà nínú ọ̀tún ní ẹ̀sìn máa gbé o nípa bá ìdáwà fẹ́ kọjú wa náà mọ́dù ti aláìmọ̀kà náà eléyìí ń kọ́ ayé pé ọ̀tún náà kọ́kọ́ máa ń ṣe nínú àwọn oríkè tí ànábì ti sọ̀tún sallallahu alaihi wasallam tó tí ká wá bẹ̀rẹ̀ lọ́tún sọ́ra yẹn ni àbí kì sọ́ra yẹn ìdáhùn tó kì sọ́ra yẹn ọ̀dà súnà tàbá fẹ́ sàbàrà kákọ́ fọ́ ọ̀tún tàbá fẹ́ sàbàrà tàbá kọ́ fọ́ wá pọ́ùsì kò sí wàhálà lẹ́yìn ìgbà náà tó tán á fọ ọwọ́ ọ̀tún kò sí wàhálà kò sí tẹ̀gbà mọ̀ bẹ́ẹ̀ fẹsẹ̀ rẹ ẹsẹ̀ òsì lọ kọ́kọ́ fọ́ mọ̀ ya o sì fẹ́ ẹsẹ̀ ọ̀tún o ní pọ́blẹ́mù náà àlọ́lá rẹ̀ dà ṣùgbọ́n tó bá ṣe lọ́tún kò tó sòsì ẹ̀sán tó gbà ń bẹ̀ jẹun tó ṣe òsì kò tó ṣe ọ̀tún lọ ẹ̀dá kan kí wá lọ́wọ́ ní ọ̀là ń bẹ̀ ní ìṣẹ́ bó ṣe fòsì náà lọ fọ̀tún kí ló tó fi wá sọ̀tún kẹsàn-án ló ṣe kí ni kọ́pọ̀ òṣèdí ni ẹ̀ tó sí pé báyìí àwọn àfáà mi àmọ́ ẹran fi nǹkan báhùn láti fúyà ń fẹ́ fi kọ́mọ ẹlẹ́kọ̀ọ́ àìsí ló dé nǹkan ọmọ ẹlẹ́kọ̀ọ́ o mo fẹ́ kọ́mọ ọ̀pá alẹ́ fòsì kà tó fọ ọ̀tún ọ̀nkọ́ ní mọ̀kálà fátó súnnà nìyẹn mi rò pé mo rántí rí kí mo fọwọ́ òsì ṣáájú ọwọ́ ọ̀tún rí nínú abẹ́ fi sí tàbí mo fẹ́ fi kọ́ sí kọ́mọ mọ̀ gan lọ́dà kọ́mọ mọ̀ tá a lẹ́tọ̀ àti fò sí ìbá ti bá ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ tá a bá ń kọ́ra bá àti sàrọ̀ ọ̀la àní débi rúbẹ̀ àtọ̀ a sọ pé ànábì ní ìzátàwà dọ́tún fábídáwó bí màyà ànábì ní tẹ́ bá sàlùwà láà àtẹ́ni ó ọ̀tún ní ẹ̀kọ́kọ́ sí kẹ́ tó sòsò àní sọ́dọ̀ bí pítọ̀ bá wá fò sí nǹkan sáájú ọ̀tún mọ́gbẹ̀ẹ́ tó lé ẹ̀kọ́ láwà kò sí láìsí láti sọ gbọ́n kàbá nǹkan pé ayé bàbá mọ́ tọ́ bá bí áà ọ̀ lálúwà ثم تفضيع أو سسنة النبي صلى الله عليه وسلم نعم وعن المغيرة بالشعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم توقف فمسح بنافياته وعلى الاعجاب والمسلم أخرجه المسلم نعم حديث لين أنصر أقبين تاما قبه a ti sọ fún wa nínú àlùwàlá pé iṣẹ́ àlùwàlá iṣẹ́ mẹ́ta là máa ṣe níbẹ̀ fọ́ pa yá náà kò sí bá nà nínú kọ́ fọ́ nínú kọ́ pa nínú kọ́ òsì yá yàrá àwọn iṣẹ́ tá a máa ṣe náà bàrà nínú kọ́ fọ́ tàbí kọ́ pa tàbí kí ọ yá wọ́n á fẹ́ sọ nǹkan tánàbí máa ń pa náà àlùwàlá fún aláàrin sallallahu alaihi wasallam àlọ́lá náà ló gbé adé bí pápá nǹkan torí pápá nǹkan náà lọ́la à ń pa pípa yẹn kìí ṣe pápá pápá agbẹ̀mí ẹ̀ pípa tá ń sọ ó ní ká fi nǹkan pa nǹkan kó lè bá kìí ṣe pápá agbẹ̀mí ẹ̀ ìdàkejì fífọ̀ òun náà ta'ala anhu fàmátàhá dínà sí àtìhì ọwá pa òjẹ́ rẹ̀ wàhálà ìmáàmàtì ó tún wá pa láwà ní wọ́lẹ́kù fẹ́ẹ̀nì àti ìbọ̀sẹ̀ méjèèjì nǹkan mélòó wọn lọ́pàá ń bẹ̀rẹ̀ àwùjẹ àti láwàní àti àti ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ pípa tí wọ́n pa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi yára pé wọ́n ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lára alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwùjẹ̀ ẹ̀bá ni sànàbì lórí sallallahu alaihi wa sallam pé bẹ́ẹ̀ ni kò sí èméjì mẹ́ ẹlẹ́ẹ̀kejì sànàbì ìwé láwà ní sọ pé kí ni bẹ́ẹ̀ ni àwọn ìwé láwà ní sallallahu alaihi wa sallam báyìí ṣe pé à ń sọ̀dájọ́ láwà ní òwò èsì bá sọ pé ẹn wà sọ pé súnà ní láwàní tó bá wí láwàní tó kírun ọgbà ládájẹ tó kírun tí ò wé láwàní ìsọkúsọ náà lọ sọ ṣùgbọ́n láwàní ànábì wé tó wé ní tẹ̀sìn ni kò wé ní tẹ̀sìn ó wé ní ti àṣà sallallahu alaihi wasallam tí wọn náà bá wá wé tó bá yẹ pé torí pọ̀ fẹ́ràn nẹ́bì ni ọgbà ládá pọ̀ fẹ́ràn nẹ́bì ṣùgbọ́n lórí láwàní bìdáàtì ha pọ̀ gbàládá súdánù gẹ́gẹ́ bó ṣe lè gba ládá lórí ìfìlà bọ́bá dé tàjíà ìwọ́lọ́mà ó dé ti àwọn Pakistan ní ìwọ́lọ́mà tó ti yọ bó sì dé tọ̀rọ̀ bó sì dé ilé náà ní ọ̀hún sọ sáàdì nǹkan kan tó ètò wọ̀ ń tiẹ̀ nù ó sì dé gọ́ọ̀bì ti yorùbá náà ọ̀ka àbọ̀ àti tí ajá ọ̀sí wàhálà àbí nítorí ọwọ́ tó yẹ wà hmm. báyìí ìyẹn ti agbá nàbí ìwé láwàní eléyìí ọ̀pẹ̀ kọ́ ọ̀bọ̀dọ̀ ọ̀ àgbọ̀dọ̀ kórìíra aláwọ̀ yìí sọ gbọ́n mi bá ń dá ẹlòmíì tó kórìíra aláwọ̀ yìí ní ọ̀ láìkì ẹ̀ ní ọ̀ láìkì ẹ̀ kí ló dé tó o fi láìkì ẹ̀ ọ̀ láìkì ń dáná bí lò sallallahu alaihi wasallam ó rí pé nǹkan ti ń ṣe ọ́ díẹ̀ díẹ̀ báwọn. lọ́kàn fúdà bá ń sọ pé láwọn ìrìn kò sínú sẹ̀ríà kò sí pọ́nà wọ́n bí oníṣò kùmọ̀rí wọ́n ti kíní ká máa ah, tó ọba ti lè búláwà ní ó ti bú kan nínú nǹkan dáná bí jẹ́gẹ́ni tó lò ní sallallahu alaihi wasallam ẹ má ti bú dáná bí lò nígbà tí ń bú ànábì díẹ̀ díẹ̀ náà ni tí ọba máa ti ó lè lọ bórí ànábì padà ẹni tó bú ti ń bẹ lórí ànábì tọ́ba yá padà tí ṣùgbọ́n lò dáadáa jìnnà tán yọ padà bórí ànábì náà padà sallallahu alaihi wasallam mọ́fẹ̀ẹ́nà àtẹ́kan láwà ní òpè àárín kí ní gbogbo láwàláwà okùn tẹ́ ń sómárì ìjọba àgbé tó ń sì ti gbogbo ẹ̀bí òṣùká mọ́tẹ́ ẹ̀rẹ́ rù mọ́sọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n stand lórí tẹ́sán òṣù àwọn aláṣẹjọ ń bi láwà ní pé láwà ní àlùbáríkà wà ń bẹ̀ ní àbá ti wí láwà ní tí ẹ ti dá àbá ti wí láwà ní àwọn àlùbáríkà ìmọ̀ rẹ̀ yọ ọmọ ìjọba ti wé láwà ní tọba ti ń ha kéwú lọ́wọ́ yóò dùn bẹ̀ dáadáa oró mú ọgbà kan náà bẹ̀ náà <laughs> fọmọ pé tí ìbá wé láwà ní náà bàbá náà máa ń ilẹ̀ tọba ti dé ojú ọ̀tàn ibi àorú wa pọ̀ tó orú bá mú dáadáa tó orú bá dójú ẹ̀ ó láwà ní ẹsẹ̀ gẹ́ni yóò tu o ó ń fìlà kan sílẹ̀ láì tẹ́ màá sílẹ̀ kọ́ tó ń fìlà láwà ní òní á bá lè wé ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ láti ọkàn fọ́ gbà láàdá ó sì bọ́rọ̀ yíra rẹ́pọ̀ dájọ́ tí ó tí ó wé lọ ẹni tí mẹ́mẹ́ aláǹdùwíláwà ni ó sì wọ ìbọ̀sẹ̀ sallallahu alaihi wasallam wọn wọn náà bí pa mẹ́tẹ̀ẹ̀ta yìí ní joko kan náà ló sì fi pa mẹ́tẹ̀ẹ̀ta yìí tó nǹkan máa mẹ́mẹ́ o èèyàn pa orí ọpa àásó orí táwọn ń pè láwùjẹ ọpa àásó orí ó tún pa láwà yìí ó lè tán pa sọ́ọ̀tì bóòlá jẹ́ nǹkan wá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfá àwọn yìí tí bẹ̀m̀bẹ̀ ní wípé láwà níhun bóyá ó ṣe báyìí sáàmà láwà ní náà máa ṣe báyìí tí díẹ̀ nínú kí ní ó tí ó hàn bẹ́ wọ́n ní àwọn kan sọ báyìí àwọn kan ní àárín yìí kò sí fìlà ń bẹ́ sáàmà pé tọba dọ́dọ̀ àwọn sábárúmọ́ àwọn sábárúmọ́ ń gbà kan ní mọ́tẹ́yìn ń pè ní ìṣẹ́ sábárúmọ́ sábárúmọ́ làmọ́ ìran kan nílẹ̀ Niger náà ń pè ní Safaruma Niger Niger Republic tí kí ní wọ́n jẹ́ ní capital wọn táwọn ará Niger ìgbàgbà rí wọn àtàwọn kan Mauritania bàbá iláwà ní tiwọn àwọn èdè fìlà sínú wọ́n kàn wí lọ ní ó sì máa rí àṣó rẹ̀ láàrin orí báyìí kì í rí ẹ̀sẹ̀ pé inú ilé rẹ̀ lọ́wọ́ ó ń lòdè náà nìyẹn bẹ́ẹ̀ bá dáwọ̀ bíbà ìwọ́n kò rí rẹ̀ ti eh, yí tó wí láwà ní tí ó dé fìlà sí àárín ẹ̀ tó sì lọ sóde ńlá ó tún afárí kododo nú ẹ̀ wọ́n ò pé aláìdàbẹ́ ni pé ara rẹ̀ ò yá mọ́ wọ́n fura sí báwọn tí máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n ni ẹ ọ̀sọ́ tí wọ́n ni ó sì fi yé wa yí pé eléyìí náà tó súnmọ́ jùlọ nìyẹn tó ṣẹlẹ̀ ìjọ náà fáànì náà sallallahu alaihi wasallam láwọn ẹ̀ ń bẹ lórí wọn sallallahu alaihi wasallam wọ́n lè bẹ̀rẹ̀ sáàlù wà láà àárín orísìsì ilẹ̀ ànábì wa kò pọ̀ sallallahu alaihi wasallam wọ́n pa àárín orí wọ́n pa polo orí tán wọ́n á bọ́ síbi láwàní wọ́n á pa láwàní náà wọ́n á pa láwàní tán wọ́n bá lùwà lálọ́ wọ́n dé bí ẹsẹ̀ wọ́n ọ̀fọ́sẹ̀ wọ́n pa àǹtí tó wọ̀ bákan náà níjókòó kan náà lọ sílẹ̀ náà fi sọ pé kọ̀ǹdíṣà ti ń fún láwàní àfọ́n orí pípa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam mélòó ni mẹ́ta ni mélòó mo pé pípa orí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní àlùwàlá mẹ́ta ni kọ̀ǹdíṣàn tó wà fún tí ọ̀bà wí láwàní yọ́ pa gbogbo orí rẹ̀ sallallahu alaihi wasallam kọ̀ǹdíṣàn àkọ́kọ́ nù kò wí láwàní yọ́ orí wá sílẹ̀ bí n ta wà ń bẹ́ẹ̀ wọ́n pa àárín orí wọ́n tún wá pa láwàní ó di mélòó wà ní ẹlẹ́ẹ̀kẹta láwàní gbogbogbò ẹ̀ wọn ò ní pa àrin orí rárá láwàní nìkan ni wọ́n ti kíni náà ni wọ́n pa mẹ́ta náà tí wọ́n náà bá ti nírú ẹ̀ lọ́dọ̀ òwú láwàní pa orí rẹ̀ tán òwú láwàní tí orí rẹ̀ òrí fìlà dé sí ń tiẹ̀ pa àrin orí kò sì pa láwàní láwàní rẹ̀ jọ tàwọn àfáà ó dà àfàgbà náà ó bá wí dáadáa ń ti ẹ̀ tí ò sí kankan tí ò sórí kankan tó hàn bẹ́ ọwọ́ ara paláwà ní lásán tó bá ti paláwà ní alhamdulillah ó ti lọ eléhùn náà àwọn obìnrin náà lè máa pa kíní orí wọn kìmáàrù wọn àdíjẹ náà wà tó sì dá àwọn gan ní àbùkátà tí wọ́n pa kìmáàrù wọn gan ju ti láwà nílọ tó bá sí láwà ní orí ẹnìkan wọ́n rí orí rẹ̀ sì ṣe òhò ṣùgbọ́n mẹ́rin tọ́fẹ́ sàrọ̀ ara ní ìsìn kì máa rò gan fún ara rẹ̀ gbé kọ́ lókọ rẹ̀ fọ́n pé láti orí ló ti bẹ̀rẹ̀ títí tó fi dé ìsàrẹ̀ tọ́ba ilé bọ́ báyìí tọ́ba ilé fèsì bọ́ gbogbo ara ní fún àwọn gan lẹ́tọ̀ wọ́n ti pa ìrọ̀rùn tọ́lọ ń يوم سبحانه وتعالى subhanahu wa ta'ala tó fẹ́ràn àdẹ́lùwà muhammad sallallahu alayhi wa fẹ́ paláwà ní ẹnìkan bèèrè kwẹ́sàn láàrin ibòmí ìbítàbá fẹ́ paláwà ní sí ìdájọ́ tá ma fún náà ní ìdájọ́ bá ti fẹ́ ń pa húfù sọ́ọ̀sì tó ti wọ́ pẹ̀lú májẹ̀mú tí ó wà fún bá àti máa ń wọ kófù wọ́n wá ní sí májẹ̀mú tí bẹ́ẹ̀ fún wíwọ ìbọ̀sẹ̀ náà ní bẹ́ẹ̀ fún láwà náà àti gèdè ìbòrí náà ní ìdáhùn ní pé kìí ṣe bẹ́ẹ̀ sábà kò tí wọ́n bá fẹ́ pa ìbọ̀sẹ̀ ọgbọ́dọ̀ lálùwàlà ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ wá bá padà kí má tẹ̀ sí ara wọ́n sọ̀rọ̀ باب ما جاء نعم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما بصفة حج النبي صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم اتبعوا بما بدا فبدا الله به أخرجه النسائي هكذا بلفظ الأمر وهو عند مسلم بلفظ الخبر آه، حديث إليه هو أنه صحيح بخاري أي آه، إمام النسائي هو أن بلاد صحيح الإمام بأنه صحيح الإمام المسلم يقول بلفظ الخبر كيف تسمى بلفظ الخبر ها آه، أبو داوود بما بدأ الله به أو ها يبدأ بما بدأ الله به لفظ الخبر لما تمكيو يتمك جملة إنشائية جاءت في جملة خبرية جملة إنشائية نسائي ṣùgbọ́n lọ́dọ̀ imam muslim jùmlà àkàwàríyàn tó yí bàbá náà wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ibda'u ànẹ́bì sọ fún ọkùn ibda'u bima bada Allahu bihi ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ hadith yìí ọdún sọpọ́ọ̀tì pé ọ̀tún ni àkọ́kọ́ máa ń fọ̀ kó tó lè pa fọ òsì ló fi jẹ́ sí pé hadith yìí àwọn onímọ̀ ní tó wájá sí pé ìmáàmù wa al-Hafiz ibn Hajar hadith Jabir wọ́n bá mú wá direct lẹ́yìn hadith Aisha wọ́n wọ́n ní kìbàdà tàwàdọ́tún fábídáwó bímọ̀yà mínìkùn wọ́n ní hadithi tó bá tẹ̀lé lẹ́yìn kìràdá àpọ̀ torí pé nǹkan kan náà ni wọ́n jọ rán arábìnrin máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀tún kó tó di pé ẹ máa ṣe ọwọ́ òsì náà wọ́n tó bá yẹ pé hadithi wọ́n bá sọ̀rọ̀ ibùdáwó bímọ̀ bádà àlọ́ òbí yìí ẹ bẹ̀rẹ̀ níbi tọ́lọ́wọ́n bá ti kí ni tọ́lọ́wọ́n ti bẹ̀rẹ̀ àlùwàlá ọlọ́wọ́n bá sọ pé yáyọ́ lẹ́dínà àmì ìdàkúntùmí làṣọ̀láti fagsilu wujuhakum hadith yìí n tó bí hadith yìí ni ọ̀rọ̀ hajj wọ́n láti safa àti marwa wọ́n ní ọlọ́wọ́ bá sọ pé inna safa wal marwata min sha'airillah mú láti wá bẹ̀rẹ̀ anábìnrin abdáwú bima bada Allahu bihi anábìnrin bitọ́lọ̀ ti bẹ̀rẹ̀ náà lèmi àtọ́gbà kìí ṣe pé òpè sọ́lá ti pé méje sọ́lá ti pé kí ni méje náà ni ṣùgbọ́n tá a bá ṣe láti bídá náà bí ti ṣe ọ̀nà ẹ̀sán wá jẹ ẹni tí kò ṣe súnà títẹ̀lé ra wọn wallahu ta'ala alam wa ẹni tí wọ́n bá ṣe tún náà tí wọ́n ní ẹ̀sìn àbí pé ṣé olùbárà tó bá ṣe tí ọlọ́run ní ìgbà wọn rẹ̀ ní bí àpẹẹrẹ ẹni tí tó kò rẹ̀ àti tí tó kò rẹ̀ bá kọjá mọ́kọ́ tẹ̀ tí ọlọ́run ní ìgbà ìbára rẹ̀. ilé ìrìn ìṣe súnà ọ̀ràn yẹn ni ẹni tí tó kò rẹ̀ bá kọjá àkókò tẹ̀ haram ni gbogbo nǹkan tí ọlọ́run ọba tẹ́yẹ̀ ṣẹ̀rí àbágbé wá yálà àyà Kùránì àbí hadith tọba gbé wá tọba sẹ tọba fi iná àbí ìyà àbí pé kò ní wádìí jọ́nà tọba fẹ́ parí ẹ̀ tí wọ́n bá ṣe fi ayé pé ní kàbá ìrì gbónú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àìpé lè súnà wọn súnà tó gbalẹ̀ láwọn pé súnà ni súnà ni àwọn ìjọkùtẹ́ ẹ̀ bá wọ́lẹ̀ tọba kọjá àkókò sẹ wáyé lóyún ẹ̀ lọ́kọ́ bí sí náà gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ náà hadith pé ma asfala lè ka àbẹ́yìnú fọwọ́ wà fi náà gbogbo nǹkan tó bá ti kọjá kókó ẹsẹ̀ méjèèjì yálà o ṣòkòtò ní o yẹ̀rì ní o agbádá ní o nkankan ní o torí ọwọ́ ní o fọwọ́ fi náà iná ní lọ nígbà ṣòkòtò bá wá lọ ẹni tó ní ṣòkòtò náà nǹkan sọ̀rọ̀ fún òwe nìyẹn òwe lẹ́sẹ̀ ọ̀rọ̀ nìyẹn náà lẹ́tọ̀ọ́ fi kọ́ wọ náà torí pé sòkòtò lè mọ̀ pé yà ń jẹ́ òun tó bá wọná ń jẹ́ ìwọ ló sì ní wọ́lá ní ìdíká fi àìdí kí ọlọ́run fẹ́ fi sòkòtò sí náà sí wọ́n dẹ́bù bọ́ọ̀nù pé sọ́ra ó sọ́ra ó tò nípa báyìí ní ayé pè ní súnà ọ̀ràn yẹn ni ọ̀gbọ́dọ̀ má jẹ́ kí sòkòtò rẹ̀ ó wà ní òkè kókósẹ̀ tó ọ̀bá lè jẹ́ kó má kọjá kókósẹ̀ jẹ́ wà lókè kókósẹ̀ tó wá kọjá òkè kókósẹ̀ wá wá sálẹ̀ kò kọjá kókósẹ̀ tó bá dé kókósẹ̀ ò tí kọjá là asfala ànábì pè sallallahu alaihi wasallam ṣùgbọ́n jìnà sí kójé kókósẹ̀ torí pé ọwọ́ ọbọ̀ díẹ̀ díẹ̀ ni yọ́kà máa wọ́ ọlọ díẹ̀ díẹ̀ ni títí tó fẹ́ kò sí láì fi ẹjọ́ sọ kalẹ̀ náà náà. gbígbọ́ sókè lórí irun síbi tàkìbírà tàbí ẹ̀lú. mẹ́rin náà ni ọ̀nà mẹ́rin ìkan jẹ́ ọ̀nà ìkan ọlágbára ju àwọn kan lọ súnà tí ni gbogbo mẹ́rin náà torí bí dára fẹ́ bẹ̀rẹ̀ àwọn takbiratul ihram rúkìn ní káṣí takbiratul ihram ṣùgbọ́n gbígbọ́wọ́ sókè fún kìí ṣe rúkìn kìí ṣe rúkìn ṣùgbọ́n ní bàbá fún gbogbo àwọn gbígbọ́wọ́ sókè tó kú tí wọ́n bá jẹ́ súnà súnà tí ó fi gẹ́mi olóòkè ẹlẹ́ẹ̀kejì nígbàtà wá fẹ́ sí kí ni abẹ́lọ rùkú ẹlẹ́ẹ̀kẹta tàbá gbé gbéra sílẹ̀ láti yin rùkú ẹlẹ́ẹ̀kẹrin tàbá lọ sí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tàbí ọ̀pá ẹlẹ́ẹ̀kẹrin tàfẹ́ dìde tó yí wọ́n àwọn àdífò wáyé pé káàrẹ̀ nàbí sọ́rọ̀ àdífò àbúdá àbúdá ọmọ ibi káàrẹ̀ yàrùfá yàdẹ́ ìfikúlẹ̀ káfùgbín ìfúnlẹ̀ rọ́fẹ́ yín wà hafdun ìbò gbogbo bàbá bá ti gbórí òkè gbórí ńlẹ̀ gbórí òkè gbórí ńlẹ̀ ní máa gbé ọwọ́ sókè sahih hadith ní lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ ànábì ní ó túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ nìyẹn iṣẹ́ ànábì ní ó ní ó túmọ̀ rẹ̀ gbogbo bí wọ́n ti máa gbà wá lọ́sọ̀rọ̀ ànábì wa ni wọ́n kà fún àwọn aládìsí ní mú hadith yẹn gbogbo bí wọ́n ti akbar ó gbórí nílẹ̀ láti rí kíní yóò ti ṣe báyìí Allahu Akbar orí báyìí lọ fórí balẹ̀ Allahu Akbar báyìí láti rí kíní yóò ti Allahu Akbar naam ṣùgbọ́n ìtọ́ dáa jù òun náà ni pé ààyè mẹ́rin yẹn ni láàfin mọ̀ pé àkọjá ààlà tó bá rí bá ní wọ́n gbà wá torí wọ́n ń sọ ànábì ní sallallahu alaihi wasallam tàbí ń sọ ànábì kí sísọ pé wọ́n fẹ́ wá burú ẹ wọ́n ń sọ láti kọ́ mímọ̀ ẹlòmíì ọmọ kí omi yọ máa sọ láti rí àléébù ẹni ṣùgbọ́n àwọn tàbí ń sọ ànábì láti gba ẹ̀kọ́ láti gba knowledge náà sallallahu alaihi wasallam náà. ìsìláì fi kọ̀ ní gbalada ẹlẹ́ẹ̀kejì ni súnà méjìlá máa ń pàdé lọ́jọ́ ọdún léyá alákọ̀ọ́kọ́ kọ́ ọmọ jẹun lọ tó fi kírun tán ẹlẹ́ẹ̀kejì sínú ẹlẹ́ẹ̀kejì kọjẹ́ sí pé ẹran léyà rẹ̀ ló fi kí ni, lọ́kọ̀ọ̀kọ̀ jẹ fọ́lọ́n bá sì bọ́ sí tó ṣe kán bẹ̀ ó tráì ṣọ́ọ̀tá jẹun tó fi lọ eid tó rẹ̀ fi dé ń bò dé lórí pé kẹran èyàn tó di náà wàhálà ó ṣẹlẹ̀ inú ọmọ ta ọ lọba wà nǹkan kan jẹ ẹ ó tráì ọ yàtọ̀ sẹ́ni tó kọ́kọ́ gbé ògì mú náà kó tó lọ eid náà Oníbèrè ṣùgbọ́n a rí pé ó fi ẹgbẹ́ ó fi ẹgbẹ́ rẹ̀ ibi ìjà ìjọba gbọ́ àwọn ẹ̀kọ́ nínú rẹ̀. ó fi ẹgbẹ́ bò. ó fi ẹgbẹ́ rẹ̀ ní ó ṣe pẹ́lẹ́ tẹ̀lé ìgbẹ́gbẹ́. òun náà ń ṣe náà nìyẹn wọ́n ti lè fi nílẹ̀ òun náà ń ṣe nù bí ò sí lára ó ṣe ní kínú ó ṣe lọ́kàn kí o ti ṣe nǹkan lọ́kàn lágbára tí kí o sí lára lọ tó jẹ́ pọ́ wá ó ti mọ̀ wà láti bíbí àníyàn yóò èèyàn lẹ́tọ̀ láti máa sọpọ́ọ̀tì bídíà tábà bá ti ń sọpọ́ọ̀tì bídíà ó kọ tí ẹ̀ náà kí ló pẹ́ ẹ̀rùn bídíà rẹ̀ ó kọ rẹ̀ so ẹ fura sí dáadáa ọkàn tàyín jẹ́ gbangba ni òun náà ti wà nìkínú lára àwọn ni ṣẹ̀gbọ́dọ̀ sọ́ra ọ̀ ẹgbẹ́ dẹ̀ ń wí kẹ́ ẹ má sì gbọ́ ẹgbẹ́ tí ń ṣe bídíà náà ni ìjọwọ́ ní bídíà ìtumọ̀ ẹgbẹ́ nìyẹn torí àwọn búrọ́dà ní àwọn ọ̀dọ́ àwọn ọmọ kọ̀ọ̀kan náà àwọn ọ̀gbọ́tumọ̀ ẹgbẹ́ yìí

àwọn ẹlẹ́gbẹ́ kódà tẹ́bá ti pẹ̀lẹ̀ ẹlẹ́gbẹ́ bígbà tá a pè lẹ́mú bídí àníyàn ó ti ta ó ti fi jamaa àlẹ̀ jamaa ti mùsùlùmí tó tẹ́yàn bá ti sọpọ́ọ̀tì àwọn báhùn ìtumọ̀ náà ní pé ara wọn ló ń ná bí ọ̀sọ́ fún yín jáde ẹ lọ mọ̀ para wọn tó wàá tà láti jìnà sí a pé mo náà jẹ́ ohun bídí àtàǹsá fún fáírọ́ọ̀s tí ó yọ wọlé sí wa lára tá a bá sọ̀rọ̀ Thank bẹ́ẹ̀ni kí jama kí jama mi bẹ́ẹ̀ni kí jama mi bí ọ̀bá wá ló kí ìwọ́lọ́mọ̀ ìwọ́lọ́ ọ̀fẹ́ ìtàn lánàbí gbé wá sallallahu alaihi wasallam naam ọ̀rọ̀ tó dáa jù ní ọ̀rọ̀ méjèèjì ni alẹ́kí jama kejì kódà alẹ́kí ìkẹta kódà alẹ́kí ìkẹrin bàtà kọ̀ndẹ̀m kí wọ́n má kí mọ́ tàbá rí pín nǹkan kan bẹ́ẹ̀ tọ̀fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde ní aláàzọ̀gbẹ́ ẹ̀bọ̀dọ̀ kí mọ́ so yíwa bá ní wọ́n tó bá ń pò ní kíjà mọ́ wulẹ̀ wà mọ́sálásí súnà àwọn sọ̀hábà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n padà lé máa ṣe gbọ́ pé wọ́n ti kíjà mọ́ nǹkan kan bọ̀ ní wọn Abdullah bin Abbas àtàwọn mìíràn radiyallahu anhu gbà tí wọ́n gbọ́ pé wọ́n ti kíjà mọ́ nǹkan kí ni wọ́n ṣe wọ́n yà tọ́ọ̀nù padà lọ sílé ojú ń tì wọ́n yìí èyí ni wà dúró tí wọ́n a máa kírun tèmi lọ́tọ̀ tánà bí ti kírun tán tí ó sì kọjú sí wọn tí rí ni ee kójú ọmọ rí bí ẹ̀yà àwọn padà lè ojú ọ̀wà àti wọ̀ àwọn àfáà yìí ń ti á kí máa ọwá ń bọ̀ ọ̀tún wá ní òkè tí kó lè bá ń tẹ́jọ kí máa lọ sí máa rárá sí ọ̀tún wá nkílẹ̀ wọn wọn mọ́sálásí ó kẹ́ńtọ́ bá kí lé ẹ̀sẹ̀ mọ́sálásí pọ̀ ju tirẹ̀ lọ tó tún ẹ̀yẹ̀ fẹ́lẹ̀ ní kò sí jaman là ń wá wá mọ́sálásí àfa jaman gbogbo ohun tó bá jẹ́ pé kìí ṣe jaman kó kí nínú ilé rẹ̀ ní ládájú kó kí ní mọ́sálásí lọ inú jaman là máa kí mọ́sálásí níbo tí màá fóònù kí jaman mọ́ wulẹ̀ wá mọ́ dá wàhálà alẹ́ fáwọn tó fẹ́ kí jaman lọ́dọ̀ wá ń bíbẹ̀ àwọn máa kí jaman ẹlẹ́kejì àti lẹ́rìí gbogbo àwọn àfáà náà wọ́n jókòó ní wọ́n mẹ́rí ẹ́ èyí tó ń dààmú rẹ̀ náà ọpọlọ ń gbé wá tọba gbé wá a sọ báwọn àfáà èmi ọ̀mọ́ ṣùgbọ́n àwọn àfáà ti kú dànù màá wá mọ́ ọkùn àwọn fún ọ ní àjọ tí wọ́n fi jọ dànù yọ́wà yí ọ tọ́ba ti yọ ó lè pé kẹ́yìn ìjọ sí òkú nìkan ó lè máa kí jama náà. ìdájọ́ òṣèlú wà fún kí obìnrin fi òṣèlú kò sí láìsí mẹ́ tó wáyé pọ́ wá fi kórun ni mọ̀ tó bá so márùn ìkáwà tí mo rí lórí ara nìkan mo ní ọ̀rọ̀ tú dànù ní ó se ńgbò fún òru tán wọ́n tó wá di ẹrù òwú kan wọ́n wá dì sí lórí báyìí ah, ó mi ó ti fi ó ti ó ti dọ́gbọ́n tàn wá eh, so a lè fi òwú kórun a ọ̀rọ̀ tí ànábì gbé wá sallallahu alaihi wasallam náà torí wípé àwọn nǹkan kan wà tó jẹ́ sí pútọ̀ bá ronú sí dáadáa tẹbá wò dáadáa ọ̀sọ́ Islam ìpìlẹ̀ àwọn ọ̀sọ́ kan wà tó jẹ́ sí pé wọ́n hàrá mẹ́fà apá àbọ̀dọ̀ débẹ̀ wọ́n yọ̀nda fáwọn obìnrin pé kan máa lò inú ẹni góòdì ọkùnrin tó bá fi góòdì sára ẹgbẹ́ wọn pé ah tí ó ti ń bàjẹ́ lọ́jọ́ ẹ̀dí ẹnu ọ̀hún wọná lọ́jọ́ ẹ̀dí ẹnu tùmọ́bìnrin ó lò kí lọ́bàdá fi ní kóbìnrin ó lò gold tí wọ́n fẹ́ wà lè jẹ́nà wọ́n fẹ́ wà lè jẹ́nà torí ọkọ ẹ̀ náà tó yọ ọkùnrin tó bá lu etí ẹ̀rọ ọmọ pé tí ó ti bàjẹ́ sẹ́ẹ̀rì wà fún ká máa létí nù Kùránì kódà ẹni tó tako kóbìnrin kan lu etí ń bẹ́ nù Kùránì wọ́n lọ yọ̀gá yẹ̀rọ ná khalqallah kò sẹ́ẹ̀rì kankan wọ́n náà bí sọ pé ẹ máa lu etí pé ẹ lè lu etí wọ́n lùtí a sì ti bá bá ń fi gbogbo obìnrin náà ní kékeré ní lùtí ànábì ò sì ta kọ̀ọ̀kan pé ẹ má lu ètè ma kí ló fà á torí kíni ọ̀sọ̀ ẹnìkan tó lè ti mú náà mú ní ó lè lú náà ó lè lú mú náà ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ pé lẹ́hà lọ jẹ́ tó ti jẹ́ lẹ́hà ọ gbọ́dọ̀ mú rẹ má ti gbọ́ obìnrin tó bá lu mú rẹ gbọ́dọ̀ ti jẹ́ lẹ́hà tó bá lu mú rẹ tó ẹ̀hà ẹ̀ ń sìn lórúkọ rẹ̀ ń jẹun tó bójú rẹ̀ ń sìn lórúkọ rẹ̀ ń jẹun àwọn nǹkan kan wà tó gbé àlẹ́tọ̀ àti sí obìnrin ní ìsìn ó lè tọ́ gbogbo nǹkan ó lè tètè ó lè tọ́ tọkùnrin bá sí lè tọ́ ètè sẹ́rùn bí àdẹ́wò ń bá díẹ̀ díẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni ta bá mú fátíwá lè tẹ̀ lórí àwọn obìnrin bí àwọn ọ̀ṣọ́ ìjọ ìmọ̀ọ́sẹ̀ láàrin ọkọ àti àwòpọ̀ àwọn súnmọ̀ mi ti gba pẹ̀lú fàtíwá tó le tó le tó le ọ̀bọ̀dọ̀ fi òun ọ̀bọ̀dọ̀ fi kóhun ọ̀bọ̀dọ̀ fi rọ́bà kóhun ọ̀bọ̀dọ̀ fi ọ̀sẹ̀ parun rẹ̀ ọ̀bọ̀dọ̀ fi nkankan gbogbo nǹkan tó yẹ kó máa lò tí ó tiẹ̀ fi máa fún wáyọ̀ náà ọkọ rẹ̀ gbogbo ẹ̀lẹ́ti gbàlọ́wọ́ ẹ̀sìn tó sún náà wọ́n yàn tó lè lò wù láti fi kìí ṣe wá sílà mẹ́ ọ̀ kò sókùn ká márùn ẹ̀ tí a máa ṣe ó márùn tọ́jọ ọrùn lànàbì náà gbọ́dọ̀ sí tóbìnrin bá tóbìnrin bá wá sí nǹkan kórun náà kí ní clipper bí kílẹ̀ mọ́ kí ní bond tó bá torí náà mà tó wá sílà ló náà jẹ ni owó scarf ó so okùn ó so um, nǹkan kan mọ́ bí bond bí pàpọ̀ báyìí wọ́n máa ń so márùn báyìí ọ̀rọ̀ àti bọ́ọ̀mù ẹ̀kọ́ ọ̀rọ̀ àti túká tí wá sílẹ̀ tí wá sílẹ̀ náà ni náà ó fi kíní irin táwọn èèyàn máa fi yarí tí àfẹ́ máa fi mú náà bí irin báyìí clip bá bí irin báyìí ó fi mú náà tí wá sílẹ̀ náà lélẹ́ náà gbogbo ilé ńlá condemn tàbá sọ pé ọ̀gbọ́dọ̀ fi nǹkan ajẹ́ pé irun tọ́lọ̀ ń fún lásán jẹ́mọ̀ bí káàkiri ọ̀gbọ́dọ̀ sí nǹkan kan lára rẹ̀ ṣe ilé ẹ̀yà gbọ́dọ̀ sọ̀rọ̀ mẹ́ ó lè fi òwú kórun ó sì lè fi rọ́bà kórun rẹ̀ ṣùgbọ́n kọ́ tó yàtọ̀ sí nǹkan tó fi fa ẹran kọ́mọ̀ tó mọ́ ìrùn rẹ̀ wọ́n tó aláàlá náà